sí ọba kan lẹ́yìn ọlọ́run ọba títóbi ọlọ́run ọba. wa ashhadu anna muhammadan abduhu wa rasuluhu. a sì jẹ́rìí pé ànábì wa muhammad ẹrúsìn ọlọ́run ọba ni òjíṣẹ́ ọlọ́run ọba ni. allahumma salli wa sallim wa bariki alayhi. ọlọ́run bá wa ṣe ìkẹ́ ìgẹ̀ fún ànábì muhammad. wa ala alihi al-abrar. àti àwọn aráalé rẹ̀ àwọn tó dáa. wa ala asahabihi al-akhaya. àti àwọn sàábé rẹ̀ àwọn tí ọlọ́run ọba sàlẹ́sà lórílẹ̀. wa ala azawajihi ummahatina al-atahar. àti gbogbo àwọn yàwó ànábì tí wọ́n jẹ̀yà fún wa tọ́lọ̀ tí wọ́n mọ́ wa ala jami'i man tabi'a sunnatahu. àti gbogbo àwọn tó tẹ̀lé ojú ọ̀nà ní Muhammad lápapọ̀. wa atada bi adiyihi ila yawmiddin. àti gbogbo àwa tá a mọ̀nà pẹ̀lú mọ̀nà Ànábì wa Muhammad títí dijọ́ gbẹ̀rẹ̀ kìyàmá. ayyuha al-ikhwatu fillah. ẹ̀yin ọmọ ìyá wa nínú tọ́lọ́wọ́n ọba. assalamu alaykum wa rahmatulahi wa barakatuhu. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuhu ẹ jòkó lẹ Ọlọ́run san yín lẹ́san rẹ̀ amma ba'du. lẹ́yìn wá gbà náà. li ta'lamu jami'an anna asdaqal hadithi kitabullah. kí gbogbo wa alápapọ̀ kálọ̀ màmá dájú pé èyí ti fi ń ṣe òdodo nínú ọ̀rọ̀ òun náà ni tírà ọlọ́run ọba ti ń ṣe alukur'ani. wa khayral hadi adiyu muhammadin rasulillah. ìmọ̀nà tí ò ní dàrú láéláé òun náà ni ojú ọ̀nà anabi wa muhammad. wa sharral umuri muhdathatuha. èyí tó fi ń burú jù nínú ọ̀rọ̀ òun náà ni àdádálẹ̀ fa inna kulla muhdathatin bid'a. dájú gbogbo tá a bá rẹ́ẹ̀rí fún alukur'ani tá a rẹ́ẹ̀rí fún sunna nabi wa muhammad tẹ́yà bá ṣerú ẹ̀ tí wọ́n ń pè náà ní bídíà àdádálẹ̀. wa kulla bid'atin dalalah. gbogbo àdádálẹ̀ pátá kò síbi tí ó rìsọ́ọ̀tì sí jinú àánú lọ. wa kulla dalalatin finnar. àánú náà wá níbi tí ó rìsọ́ọ̀tì sí jinú náà lọ. gbogbo jama ẹ jẹ́ a ní alhamdulillah. alhamdulillah ẹjẹ́ awúbẹ̀ lẹ́ẹ̀kan sí. alhamdulilah. ẹjẹ́ a sọ pé ní alhamdulilahi rabbil alamin. alhamdulilahi rabbil alamin. inú mi dùn púpọ̀ láti lè wà níbí ní ọ̀sán yìí kí ló fà á torí sábà pé nígbà tí a wà nílé kéwú a rí i ké ó pé àfáwà àgbà alimami ali radiyallahu ta'ala anhu ń sọ pé ní alihurru wafa ma wa'ad ọmọlúwàbí èèyàn òun ni ó ṣe àdéhùn tí ó sì múṣẹ ẹ wá bá wa ṣe wáàsí à ń bọ̀ wá bá yín ṣe wáàsí àdéhùn ni tá a gbọ́dọ̀ má múṣẹ bọ́lọ̀mbá wa yọ̀ǹda báyìí tó ní kárí musa sẹ́ẹ̀mà pa àgbọ̀dọ̀ dúpẹ́ fọlọ́run ẹ pé alihamudulilayi. alihamudulilayi. ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ tó dùn mí nú in tó ti parẹ́ òun ni àwọn jẹ̀mọ́ yìí ń jí dìde kí ló parẹ́ lẹ̀ Yorùbá ìdánilẹ́kọ̀ọ́ ẹ̀sìn kì í ṣe pé àwọn èèyàn yé pé àwọn èèyàn wá bí wáàsí wọ́n ń pè wọ́n wá bẹ́ẹ̀ wọ́n àsínà wọ́n sì máa pè é ṣé bó ti yẹ kó wọ́n ṣe ni wọ́n ń ṣe ni àmàlàgà lọ́kùnrin àmàlàgà lóbìnrin àwa mú ọ̀rọ̀kùnrin kan tó mórí kan tí ó káwọn obìnrin tí ó máa gbèrè fún un dání wọ́n máa wá dá wákà ọkùnrin ó máa jó obìnrin ó máa jó owó ó máa rọ̀jò tá a fi parí wáàsí ṣé wáàsí nù ṣe é mọ̀ pé ọ̀nà àti ìgbà pẹ̀lú ọkọ̀ ọlọ́run lélẹ́yìí o káwá kó má sí ta fẹ́ràn bẹ́ẹ̀ ju wáàsí lọ. kéétó wáàsí wáàsí pé ẹ lọ́ọ́ má jánẹ́sì wá sóhun rẹ̀ dùn àbí ọ̀dùn tí àwọn afọ́ máa fanẹ́sì tágbó máa ṣe kínní tí ó máa hó tó nígbà tí ìmọ̀ mu gbé tí tájánẹ́sì fà á mọ̀ wá mẹ́jọ náà ohun ohun rẹ̀ dùn bíi báfa náà bá ti ń fa náà ti tọ́ ma kí ń fa bẹ́ẹ̀ ni wá kọ́ ma wáyé wá kọ́ ma wáyé tó ṣe pé ní kò ní í sí ọ̀rọ̀ lóhùn ọba kan tí ẹnìkan fẹ́ dìbò ní jòkó náà jó ohun àwọn ajá náà sì dùn lọ. ìjòkó wáàsí wa ń pẹlẹ yìí náà kì í ṣe wáàsí o irú ìjòkó báyìí káfẹ́ ṣe wáàsí kó wá jásí pé ojú egbò la fẹ́ máa bu ògùn sí lójijì ojú egbò ní bídíà o tá a bá fẹ́ sọ̀rọ̀ bídí alẹ́ yorùbá bí ìgbà tí egbò bá sí júlẹ̀ táwa fẹ́ bu kí ni yóò jọ ẹni tó lè gbò ẹni tó lè gbò bó lára rẹ̀ ó ṣe yóò ta yóò ké wá sí bídí alẹ́ yorùbá náà a fẹ́ bu oògùn sójú egbò lójúkorojú ní a bá bu oògùn taniya wọn kó oògùn kan taniya tí a bá bu lé ojú egbò fẹ́ni tó bá lè gbò kí ni yóò ṣe wá sí gidi irú ìjòkó báyìí ò sí ẹni rẹ̀ mọ́ o kọ́lá bẹ́ẹ̀ ló ń bá kẹ́pà fún wá sí yóò ní ẹ má pa àwọn àfáà tí wọ́n máa dá nǹkan rú àwọn tó fẹ́ sòdodo nù o bàbá wí wọ́n ní bídíà bídíà bídíà ẹ má pa àwọn ní bídíà bídíà bídíà bídíà o bàbá débìlì sí wọn lé gbogbo ntàn sí wọn lé kọ́nẹ́ ọ̀kẹ́ bídíà ni ajá sí àwọn gan ọ̀fẹ́ gbòdodo kí jẹ̀mọ́ yìí kí ẹ wá pe ìpè wá sí kọ́ wá já sí pé wọ́n fẹ́ bu òògùn sójú egbò ah èèyàn gidi ni wọ́n kò sírú ẹ̀ mọ́ àìsí sírù wà sígbà yìí mọ́ nílẹ̀ yorùbá fi dìdàkudà nínú ẹ̀sìn ṣé ẹ mọ̀ pé gbàtà bá haúsá kan fẹ́ kọrin ó ní wàlà ìbá fi yorùbá siwa anadina hàn kadini nasọra ala kadini lehanifiya ó ní wàlà ìbá fi yorùbá ó ní kò sí láì bí kan yorùbá siwa anadina hàn ju pé ẹ̀sìn wọn tí wọ́n ń ṣe nì kàdíìní nasọ́ra bí ẹ̀sìn kírísítẹ́nìtì lórí lákàdíìní lẹ́hànífìyà kọjá sí tàn níbi mú wa ìsìláàmù yóò bọ́ jọ síláàmù o ìsìláàmù wa bíi kírísítẹ́nìtì ni bá a ṣe yàwó kristianity là ń gbà ṣe bá a kò mọ ẹrẹ bọ nbẹ bá a sòkú ẹrẹ bọ nbẹ bá a ṣe bẹẹdẹ báwọn kristianity ṣe là á ń jókòó lásán gbogbo sí ọwọ́ wa iṣẹ́ kristianity ni ló fi pa pé àwọn àfa Haúsá wọn yẹn kírun lẹ́yìn ẹ wọn ò rí yín mùsùlùmí gbogbo ṣe sí yín bíi kèmẹ́rí mi wọn ò rí yín mùsùlùmí gbogbo ṣe sí yín bíi kèmẹ́rí mi kí ló fà á irú àwọn wàásí báyìí ẹ gbọ́ irú àwọn wàásí báyìí ẹ lọ eri bẹ́ẹ̀ làwọn tọ́jú ọmọ lélẹ́rí ni wọ́n tọ́jú àwọn ọmọ sílẹ̀ wọ́n dàgbà ọmọ wọn dábídí àmọ́ ọ̀dásúnlẹ̀ mọ́ ọ̀dẹ́sí mọ́ ọ̀dákẹ́bẹ̀rí mọ́ nílẹ̀ yorùbá lẹ́tí wọn pé àwọn kan náà lẹ̀sìn ẹ má da nǹkan ru ẹjọ́ fẹ́ ṣebí kristian lẹ pé ìgbàgbọ́ kan náà lájọ́ ṣe nílẹ̀ yorùbá lẹ́tí wọn gbọ́ yìí wọn ẹ̀sìn kan náà ni àwọn ẹlẹ́sìn kejì wa ilẹ̀ yorùbá lẹ́tí wọn gbọ́ yìí wọn kí ló sì bí dẹ́bi ń gbọ́ gbogbo ẹ̀ àdá súná mà àdá bídí àmà ẹni tí ọba máa súná mẹ̀sìn èyí tí ń gbógun ti súná ní ń jẹ́ bídí à bẹ́ẹ̀ ọba ti wá dá súná mà tí ọ̀dá bídí àmà ẹni wọ́n mẹ̀sìn káwọn ará àwùjọ kan kó wá kó àjọ kó wá ní ká máa yanjú ọ̀rọ̀ bíi díà àwùjọ gidi làwọn eléyìí o àwọn àfáàgé fẹ́ yanjú ẹ̀ mo lọ bí wọ́n àsìlá ńlá kan gbogbo ilẹ̀ Yorùbá ni máa gbé síbẹ̀ wọ́n ti máa ń bọ̀rọ̀ bọ̀ wọ́n á lè mí náà lọ́rọ̀ tí sọ wọ́n pè mí kọ́nfúrẹ́ǹsì ńlá ni mo wá ní ẹ dákun ọ̀rọ̀ tó yẹ ká kọ́kọ́ yanjú níbi irú àgbo yìí ó yẹ ká yanjú kí ni jẹ́ bí díà olórí wọn ní ká báwọn mú báyìí pé èyí tẹ̀yìn wíwọ̀n ṣẹ́wìn múlá mo ní akara makala ibi náà lọ yẹ kí torí ààyè mọ̀ni ilé mọ̀ni wọn ni ó oh, ẹ máa lọ yanjú ẹ ládùúgbò tí yín kèé ṣe bí ẹ má dàbí rú ìwà agbẹ́sìn gidi lọ́wọ́ kó o ní ká máa yanjú bídíà ládùúgbò tiẹ̀ àbá àtọ́ba lè mọ ẹ wá yanjú ọ̀rọ̀ bídíà mọ́sálásí mi tó lè sọ pé ẹ wá yanjú bídíà nínú jàmá mi tó lè sọ pé ẹ wá yanjú bídíà láwùjọ tèmi àfa gidi ni lórí àwọn ìmáàmù tó ń tá a fẹ́ yanjú bídíà àwọn ìmáàmù gidi làwọn eléyìí táwọn bàbá yìí ọba wọn làwọn ọmọ ọdún dé pẹ̀lú tí wọn máa kọ̀dẹ́m ẹni tó lè wọ́wọ́ àti láti fẹ́ yanjú bídíà èèyàn gidi ní bí ìgbà tá a fẹ́ bu e, tá a fẹ́ bu oògùn sójú kí mo pé tí ó ju ẹni tó ṣe kí ni tọ́ba rí bẹ́ẹ̀ èyí tí ó jòyàn wà ń bẹ́ o àtọ̀ wọn lanu torí nísìnyí tọ́ba wa yá máa sọ fún ọ pé sọ ló lè tó ń ṣe òun. Bidia ni ìyọlọ wọn bẹ eléyìí bídíà ni ìyọlọ wọn àmọ́ kí n tó bá débẹ̀ ń yín kọ́kọ́ sàlàyé bídíà fún yín náà tí ó yé yín tábà fẹ́ sọ àwọn bídíà á kọ́kọ́ wádìí kí ni ń bidia. bídíà gbogbo jẹ́mọ́ ẹgbẹ́ kí n gbọ́ ẹgbẹ́ kí n gbọ́ ẹgbẹ́ kí n larubawa, èdè tẹ̀ ń ni tí a bá ní bídíà ntí ò sí rí tá a ṣẹ̀ṣẹ̀ dálẹ̀ kí ni mo pè jẹ́ mọ́ ẹ̀. ntí ò sí rí tá a ṣẹ̀ṣẹ̀ dálẹ̀. ẹ ẹ àwọn àbámẹ́rin tó jòkó wájú yìí àgbàlagbà ni wọ́n bàbá kìíní kejì kẹta kẹrin yìí àgbàlagbà làwọn tí n bá bi wọ́n léèrè wípé nílẹ̀ Yorùbá o njọ́ tẹ̀yìn wà ní kéékèèké tẹ́ ẹ̀ tí ì gbéyàwó tẹ́ ẹ̀ tí ì fẹ́yàwó sílé tẹ́ ẹ̀ wá kéékèèké ìjọ náà lóhùn àwọn ọmọ bíi tọ́jú ọmọ kéèké tí a fẹ́ lọ́kọ tí a bá ti ń fẹ́ wọn sọ́nà ṣé wọ́n máa wọ́n kọlọ́lé ṣé wọ́n máa wọ́n kọlọ́lé tí a bá fẹ́ kọjá wájú ilé ọkọ kí wọ́n ṣe wọn ò ní kọjá mbẹ wọn lọ sẹ́kọ́ náà ọba àwọn òun lọ́kọ mi kò ní ṣe kí ni kò ní gbàgbé rẹ àwọn ọmọdé wọn lọ pé táwọn sàmọdé àfẹ ọmọge bá pẹlú àwọn nísìnyí tọ́badíjọ́ kejì ibo lọ́mọ ń lọ. ṣé eré èyí tí wọ́n ń ṣe ń jò ní òun ni dáadáa èyí tí wọ́n ń ṣe lónìí òun kí ló kọ́ lé ọmọ jẹ́. bídí ẹ̀sìn kọ́ ọ̀hún bídí àánú kelele yìí o bídí àwùjọ nù ibi káwọn àbáyọ máa sọ pé irú kí ló wá ṣẹlẹ̀ yí báyìí àríwú ti ń jẹ́ bídí àánú kí ló wá ṣẹlẹ̀ irú kí ni wọ́n ń tí wọ́n máa wò pé àkàbírù ah, ìbò la yá àdá yìí kí kàbírù sì máa fẹ́ mi kóbi sì máa wá kàbírù wá sí ìjọ tí ń fẹ́ yà rẹ̀ yà rẹ̀ lè gbáwájú bí kọjá irú kọ́ máa sùn mọ́jú yín láyé mà àwọn òbí rẹ̀ yìí sì wọlé wá sùn irú kílé léyìí sẹ́rú kílé léyìí tẹ̀ ń wí ti ń ṣẹlẹ̀ ń kírú ẹ̀ máa ṣẹlẹ̀ nínú ẹ̀sìn láǹpẹ̀ ní kíní ntí o ti sínú ẹ̀sìn rí tànẹ́bí ò ṣe rí táwọn sábì ò ṣe rí káwọn kan máa wá ṣe sínú ẹ̀sìn òun là ń pè ní kiri ó ti yé yín báwọn ìdí à ń pè ní bídíà ti yé ntí ẹ ṣe ìwà tẹ́ẹ̀tẹ́lẹ̀ táàmù tẹ́ẹ̀tẹ́lẹ̀ tọ́wọ́ bẹ̀rẹ̀ sí ṣẹlẹ̀ òun ní ṣe kíni nígbà tó lọ́ọ́ fẹ́ sọ̀rọ̀ ọlọ́run lòun ni bàdí òsàmàwátì wàlárì òun lòun dá sánmà àtìlẹ́lẹ̀ ajá pé sánmà àtìlẹ̀ sí tẹ̀tẹ́lẹ̀ ọlọ́run ló ṣe kíni n tá a bá ẹsẹ̀ dálẹ̀ tí ń jẹ́ tuntun òun ní jẹ́ gíní bídíà tá a bá wá ń sọ ìtí ń jẹ́ bídíà mojúwe wo tá a bá wá ń sọ̀rọ̀ ní Islam tá a bá ní Islam wá sọ pé kíní kan jẹ́ bídíà ní Islam kíní kan jẹ́ bídíà ní Islam n tá a ń pè bídíà ní Islam òun ní má àdáfà unẹ́sù fìdíní wọ̀lẹ́yìísàmí asùlìhì ń gbọ́dọ̀ nàbí mẹ́sìn wa táwọn sàbẹ̀ wà láyé sẹ́yìn pé ńgbà tó kọsá ta nábì òkú ọlọ́run sọ àyà kakalẹ̀ ọlọ́run ní al-yawma akmaltu lakum wa atmamtu alaykum wa raditu lakumul islam ọlọ́run ní lónìí atmamtu lakum dinakum mo pé ẹ̀sìn yín fún yín akmaltu lakum dinakum mo pé ẹ̀sìn yín fún yín wà á ti mọ́mútu aleikum ni'mati ìdẹ̀ra ẹ̀sìn ó ti pé lóyún lérí wọ́rọ̀ ní tùlákùnmọ́ ní islam àdínà mo wá yọ́nú sí yín pé ẹ̀sìn tẹ́ ẹ bá dé lónìí mo yọ́nú sí ntí gbà nù mí sẹ́ẹ̀ mọ̀ péjọ yẹn lẹ̀sìn ti pé bí wọ́n ti kírun ńjọ yẹn inú gbọ́dọ̀ rí bí wọ́n ti gbàwé ńjọ yẹn làwẹ́ gbọ́dọ̀ rí bí wọ́n ti hùwà ńjọ yẹn làgbọ́dọ̀ máa ṣe sẹ́ẹ̀rí tó máa ṣẹlẹ̀ lẹ́yìn ìgbà tẹ́sí pé òun kí lá máa péjẹ Islam ti pé tán kẹ́nìkan wá dé kó fẹ́ fi kún àbí kó dé kó fẹ́ ṣe kíni kó fẹ́ yọ kúrò àbí kó dé kó fẹ́ yí padà àbí kó dé kó fẹ́ chẹ́ǹjì àsìkò rẹ̀ á lè léyìí fẹ́ ṣe kíni ọbẹ̀ ṣe bí díà torí bá a ti mọ̀sílámù bẹ́ẹ̀ kó òun fẹ́ ṣe é mọ́ ẹni tí ń yí ìsìlámù padà lérí bọ́lọ̀ ti gbé kalẹ̀ tá a nábì gbé kalẹ̀ táwọn sàábé gbé kalẹ̀ òun là ń pè lóní kíní. n ti ń bídíà nínú ẹ̀sìn o bídíà mélòó la wá ní Islam ọ̀rọ̀ tí mo fẹ́ sọ mẹ́fà ni mélòó mo pé jẹ́ mọ́ mélòó mo pé jẹ́ mọ́ àkọ́kọ́ mo fẹ́ júwe ti ń jẹ́ bídíà mo ti júwe ẹ̀ o ti yẹjú ẹ̀kejì mo wá bẹ́ẹ̀ sọ yìí tí bídíà pín ó di mélòó báwọn ẹ̀kẹta mo wá fẹ́ sọ̀dájọ́ ọlọ́run lérí bídíà pété yẹn bá ṣe bídíà ìdájọ́ tọ́lọ̀ ń dá fún ni ó di mélòó ó di mẹ́ta ẹlẹ́ẹ̀kẹrin mo wá fẹ́ sọ kí ni ti máa fa bídíà kí ni mo pè é ìtì máa fa bídíà ó di mélòó àwọn ó di mẹ́rin ẹlẹ́ẹ̀karùn-ún ìwà sọ uh, uh, àwọn àfẹ́sìn tí a bá lọ ní bídíà bó o ní wọ́n ṣe pẹ̀lú ẹ̀ mùsùlùmí tọ́wádìí pẹ́lẹ́ yìí ń ṣe bídíà bó o lọ yẹ kó ṣe ọ̀rọ̀ di mélòó ẹlẹ́ẹ̀kẹfà ìwájúwe bídíà kọ̀ọ̀kan ti ń ṣẹlẹ̀ ńlẹ̀ Yorùbá ó di mélòó bàbá ti parí mẹ́fẹ̀ẹ́fà asalama asalama wá sí bí a bá sálámà lé nínú ìrún parí kọ́ tábà sálámà wá sí náà kọ́ wá sí náà parí nù nàmbà wà wọn àti parí ẹ àti júwe ti ṣe kí ni ntí èsàrà ẹ̀sìn tí wọ́n fi kún ẹ̀sìn ntí èsàrà ẹ̀sìn tí wọ́n yọ kó lára ẹ̀sìn ntí èsàrà ẹ̀sìn tí wọ́n yí padà nínú ẹ̀sìn tí wọ́n fi kàn mí jàrọ̀ ẹ̀ wọ́n fi kún ni wọ́n yọ kó ni wọ́n padà ni àsìkò wọ́n yí padà ni tẹ́sí ẹ̀ bá ti lè kó bá tẹ́bi ti fi lẹ̀ ẹ̀sìn ń ti di kíni. mo parí eléyìí o bídíà mi ìlànà ní Islam àní bídíà ó pín sí méjì mélòó mo tóbi sí. ìpín àkọ́kọ́ òun jẹ́ yọ̀kan ìpín ẹlẹ́ẹ̀kejì ó jẹ́ mẹ́rin gbogbo ẹ̀ wọ́n mọ̀ ó jẹ́ mélòó ìpín alákọ̀ọ́kọ́ òun ni bíi atún kàwọ́líyẹ́tún ìtìkọ̀díyà ẹ wo ẹlòmíì ọ̀rọ̀ tí ń sọ lásán lẹ́nu ń takò Islam ìtòsí wà nù ọkàn rẹ̀ ọ̀tà kọ́ńtọ́lọ́wọ̀ àtàlẹ́bí mú wa ọ̀rọ̀ lásán ni o àti ntọ́ wà nù ẹ̀mí rẹ̀ bídí àkànnù nísìnyí ẹ máa wò ó ọ̀rọ̀ tá à ń sọ nísìnyí ẹ jẹ́ má gbèjú ní ọ̀rọ̀ tá à ń sọ tó yẹ pé ọ̀rọ̀ bídí àní tó yẹ kó ṣe ọ̀rọ̀ má kí dà àwọn tá a bá di àwọn pé ń lọ́wọ́ wa kí làwọn yóò wí ẹ̀yin tẹ́ ẹ̀ mọ́nù tábà bàwọn yẹn pé ń bọ́ lọ́wọ́ wa kí làwọn yẹn máa wí kò síbi tí ọ̀sọ́ lọ́wọ́ abẹ́ẹ̀kọ́ ìyẹn ló fà á nígbà ní à ah, níbo lọ́wọ́ ní à ah, Allahu fi kulli makan ibikíbi lọ́wọ́ wà ibikíbi lọ́wọ́ wà sẹ́ẹ̀rì bó ti sọ̀hún nígbà tó lọ́wọ́ fẹ́ sọ̀rọ̀ fún rẹ̀ Ọlọ́hun ní Ar-Rahman ala al istawa òun ọlọ́run ọba òun wà lókè àlẹ́ ara sí òun balance síbẹ̀ àwọn àbíwọlé rè ìwọ ọlọ́run bẹ ní gbogbo bíi kíbi sórí ń tọ́ sọ́hun bídíà ni ọ̀rọ̀ bídíà lọ́sọ. àkídà rẹ ọwọ́ àti wàhálà níyàn rẹ pé kò síbi tí ọ̀sọ́ lọ́hun sórí bó ti wà nù àníyàn rẹ pé kò síbi tí ọ̀sọ́ lọ́hun yẹn tó ń sọ lẹ́nu yẹn ó lè líìdì rẹ lọ bí sẹ́kù nísìnyí abìyẹ pé níbo lọ́wọ́ wa ó lọ́wọ́ wa bíkíbi ọ wà nù rẹ bẹ́ẹ̀ automatically ọ gbà pé ibi tóun jòkó ọlọ́run ṣe kíni yàrá tóun sùn ọlọ́run ṣe kíni ilé ìtọ̀ wọn ọlọ́run ṣe kíni ilé ìgbé wọn ọlọ́run ṣe kíni ẹ dákun bírò yẹn bẹ́ẹ̀ máa ń yàgbé lọ́wọ́ tí ò ní ṣàdúrà yóò ní alẹ́ ṣàdúrà lè gbẹ ṣebí wọ́n níbi kíbi ní mo lè máa tọ́ máa ṣàdúrà ṣebí wọ́n níbi kíbi ní èyí tó fúyẹ́ jù àwọn tó wá gbọ́ àkídà wọn yé dáadáa tó bá wá rí ẹlẹ́dẹ̀ báyìí yóò ní á ah, wọ́n ní kò síbi tí ò sí ọlọ́run gan wà lára yóò jẹ ẹlẹ́dẹ̀ yóò ní àfisò ah, oògùn oògùn sì jẹ tí ọba sọlọ lára ẹ ni kò ní ṣe kíni kò ní jẹ irú èyàn bẹ́ẹ̀ tí ẹ bá ní kọ́ máa mu tí yọ lálàáfíà yọ làwọn abáṣọ bá wẹ́kọ̀ síbi tí ọ̀sọ́ lọ́hún ọtí kọ́hún mu ọlọ́run tó wà lára ọtí lòún ṣe kíni yóò mu tí àmọ́ bí wọ́n ti gbé fún ibi bídíàtún kàwlíyàtún ìtìkàdíyà ibi ọ̀rọ̀ tí wọ́n sọ fún pé bọ́ a ti sọ fún ọ̀rọ̀ yìí rí o tóun náà wá bìlífù bẹ́ẹ̀ ibẹ̀ ló ti bẹ̀rẹ̀ bídíà kanu gbogbo ntọ́lọ̀ wọn sọ ká máa sọ bọ́lọ̀ ti sọ tí ó wà á rinlẹ̀ sọ́kàn wa pé bó ti rí náà nu bídíà kanu bídíà ẹlẹ́ẹ̀kejì bídíàtún fil ibadat bídíà nù jọ́sìn tàkọ́kọ́ èyí ti ń bẹ́nu ọkàn náà tẹnu ọmọ sọ níjọ tí iṣẹ́ bá délẹ̀ iṣẹ́ òsè kínní yóò tẹ̀lé ẹlẹ́ẹ̀kejì bídí àtúnfin ìbàdà kéèyàn máa wá sí bídí à nínú ẹ̀sìn mélòó mo lélẹ́yìn òpin sí mẹ́rin ni kí là ń pè ní ìbàdà bí irun kí là ń pè ní ìbàdà bí àwẹ̀ kí la ń pè ní ìbádà bíi sàká kí la ń pè ní ìbádà bíi mákàlélọ kí la ń pè ní ìbádà bíi kìyàmù léèlè kí la ń pè ní ìbádà bíi náfìlì òru kí la ń pè ní ìbádà bíi irun duha kí la ń pè ní ìbádà bíi àwẹ̀ súnà àtàwọn àwẹ̀ yòókù mẹ́rin lélẹ́ yóò ń pín sí sẹ́rẹ́ lómi gángan yóò dàbí bí alẹ́ fi asilili ìbádà sí foundation ẹ̀sìn gángan gángan gángan bíi kéèyàn dá ẹ̀sìn lẹ̀ èyí tó bá àlékè ọlọ́ọ̀dá lẹ̀ kó sì máa pè lẹ́sìn fáwọn èèyàn àkọ́kọ́ nù isa àpèjúwe fún yóò yẹ yín nísìn ìmọ̀ lọ sí wáàsí ní mọ́sálásí kan tí wọ́n ń pè ní Bereke Smith ní Sùúrùlérè àfa kan bẹ̀ nígbà yẹn ó dá ẹ̀sìn lẹ̀ fáwọn èèyàn ẹ̀sìn wọn ló dálẹ̀ fún wọn ó ní rákẹ̀ ẹyọ kan ń bẹ lọ́dún béèyàn bá ti yàn ayé rẹ̀ ti dáa rákẹ̀ kan ló pé o gbogbo ara mọ́sálásí ọ̀wá pàdé mọ́sálásí níjọ́ tó bá fún wọn wọ́n wàá yan rákà ẹ dákun mọ́ fẹ́ bí ilé rẹ̀ ṣé rákà kan bẹ ní Islam ẹ dákun gbogbo ẹni tó wá tó sáfù tó lọ mọ́sálásí tó tó sáfù tí ìmáàmù wa gbájú tí ìmáàmù wa ṣe Allahu Akbar tílára yìí náà sọ pé Allahu akbar tí wọ́n wá tó sáfù tí wọ́n wá dúró báyìí kí wọ́n làwọn ń ṣe kí wọ́n làwọn ń ṣe jẹ̀mọ́ wọ́n la lọ ṣe ẹ̀sìn mọ́sálásí lánàá alákírá kàkà mọ́sálásí lánàá ẹ dákun sànàbí múra kàkà wa lẹ́ẹ̀kan lọ́dún láì ṣe wítìrí tá a kí parí ẹ̀sìn lóru irú eléyìí nísìn bídí àtọ́dálẹ̀ ọ̀dá ẹ̀sìn tuntun lẹ̀ tó pè lẹ́sìn fún bídí àánú ẹ̀sìn náà. ọlọ́run ọ̀ràn anabi ọ̀ràn àgbọ̀pọ̀ anabi kíráka kan rí ọkàn torí ntọ́ fẹ́ jẹ oníkàwọn èèyàn máa wá pàdé kí wọ́n máa kíráka kan lẹ́ẹ̀kan lọ́dún Afọ mi náà ń bẹ tí ọlọ́run fẹ́ ṣe mòlúdì yóò wá ní alẹ́ ni mòlúdì àmọ́ làárọ̀ mòlúdì báyìí àwọn yàn káwọn gbogbo lọ bí omi yóò wá kírun fún wọn lérí ilẹ̀ rẹ̀ o lè o lè kí mẹ́rin ó yẹ ká bi léèrè pé rákàtẹ́ ń kí fún wa yìí sọlọ́run ló ní ẹ kí ní àbá ànábì sọlọ́run kúrẹ́ sí ànábì kiri ẹ̀ gbogbo ẹni tó wà lọ́bẹ̀ tọ́lọ́ lè kí rákà méjì tó kí mẹ́rin lẹ́yìn bàbá kí wọ́n làwọn lọ ṣe wọ́n lọ sílọ̀ wọ́n lọ kírun pé kọ́lá wọ́n yẹn nẹ́fìlà fún wa nẹ́fìlà tó yẹ fún wa o sọlọ́run ló dá alẹ́ ní àbí gbogbo yín mọ ibi tẹ́ ti yẹn ru wọn o wọn alẹ́ mọ́lódì bàbá àwọn bàbá yẹn nẹ́fìlà fún wa ní àárọ̀ mọ́lódì kótó di ẹ ra àwọn èèyàn tí wọ́n gba mọ́tò tí wọ́n máa lọ́bẹ̀ tú tú tú wọ́n ni àkílódé wọ́n ni àdìmọ̀ fẹ́ bá nẹ́fìlà àárọ̀ àwọn èèyàn ń débẹ̀ torítorú ni o torí bàbá yẹn nẹ́fìlà ní nẹ́fìlà kíni ọ̀dá nẹ́fìlà alẹ̀ fáwọn èèyàn lẹ́mu yẹ̀sẹ̀rẹ̀ àlọ́ nẹ́fìlà tọ́lọ́ wò ní kẹ́ ẹ dálẹ̀ irú ẹni tó dábìdì àbáwọn lẹ ọ dálẹ̀ sínú ẹ̀sìn ìpìlẹ̀ ẹ̀sìn gan ló sì dálẹ̀ tóní tó ní ọ dépìlẹ̀ sí ni pé kì í ṣe pé yìí tọ́lọ̀ ń ṣe lọ́pàá lójúdà o ọ̀dà tiẹ̀ lẹ̀ ni kéèyàn pa yìí tọ́lọ̀ ń ṣe lójú dà kéèsì mi ni eléyìí ọ̀pá yìí tọ́lọ̀ ń ṣe dà ó fi tọ́lọ̀hún lẹ̀ wákàtí márùn-ún ó fi lẹ̀ nọ́fìlẹ̀ ìyá yìí là ó fi lẹ̀ sábù ìwítìrí ó fi lẹ̀ kìyàmù lẹ́bi ọwọ́ adá tiẹ̀ lẹ̀ ọ̀kanu ṣe èyí ń kílíà kéèyàn dẹ́sìn ilẹ̀ fún rẹ̀ bí wọ́n láká ẹlòmíín náà ń dáwọ̀ ẹlẹ́ o ẹlòmíín dá sàkálẹ̀ o gbogbo olú àfa nísìn tọ́sọ fún jẹ́mọ̀ pé bẹ́ẹ̀ bá ti gbowó oṣù ẹ̀ máa san ten percent nínú owó oṣù yín sí mọ́sálásí gbogbo wọn gbà fáwọn ń fọ́lọ́run lówó ṣé ten percent wà ní Islam eléyìí ń dá sàkà tuntun lẹ́nu sàkà tuntun lọ́dá lẹ́nu ètò ní jẹ̀mọ́ ẹ wo ìjọ Tuesday a máa ṣe nẹ́fìlà bí àmọ́ ká tó máa ṣe nẹ́fìlà lálẹ́ ẹ máa gbà àwẹ̀ níjọ Tuesday gbogbo ẹ máa gbà àwẹ̀ a máa ṣe nẹ́fìlà rẹ̀ lálẹ́ àwẹ̀ tó ní wọ́n gbà àwẹ̀ tuntun lọ́dá lẹ́nu àwọn yẹn ń ṣe bẹ́ẹ̀ wọ́n pọ̀ rẹpẹtẹ àwẹ̀ tó lọ dálẹ̀ wọn ẹlòmí ò ní tọ gbogbo yín tọ́ba àdìjọ kínní kan afọmọkùnrin ẹ máa wọ ẹ̀sìn lọ dálẹ̀ wọn gbogbo ẹni tí máa ń dà kábà òun lẹ̀ wọ́n ń dẹ́sìn tuntun lẹ̀ sínú ẹ̀sìn ìtani ọlọ́run gbogbo ẹni tọ́ba dẹ́sìn lẹ̀ báwọn ó ká bí léèrè ni pé ọlọ́run jẹ́ mi yógun àfa wa sheikh ọlọ́run jẹ́ mi yógun aliva ọlọ́run jẹ́ mi yógun baba ọlọ́run jẹ́ mi yógun èyí tẹ́ ẹ ní àṣẹ yìí sọ́lọ́run àbá anabi ṣe bẹ́ẹ̀ tọ́ba ní à ọlọ́run kọ́ o anabi kọ́ o ọ yẹ kó yé wọn náà pé ń dẹ́sìn mí lẹ́nu ẹ̀sìn mí ti ń dálẹ̀ òní jẹ́ kínní kí wá ṣe bídíà tó fúyẹ́ o tóró ọbọ sábẹ́ Islam ìpẹrẹ mùsùlùmí ìpẹrẹ láfa ìpẹrẹ wòlíì ìpẹrẹ ní sẹ́wù ìwà ń dẹ́sìn mí lẹ̀ lábẹ́ ẹ̀sìn ọ̀kanu náà ti ń dẹ́sìn lẹ̀ ẹlẹ́ẹ̀kejì eléyìí ò dẹ́sẹ̀ tuntun lẹ̀ èyí tọ́lọ̀ ń dẹ́lẹ̀ gan lọ́wọ́ àmín sẹ́mi àfẹ́yìí tó mọ sọ kọjá ọ̀dà tiẹ̀ lẹ̀ ní abẹ́ẹ̀kọ́ ó sì fi sábẹ́ Islam ń pè ní Islam fún gbogbo ẹni tí sì ń lọ bẹ́ẹ̀ náà gbà pàwọn ń lọ sí lọ́hùn wọ́n sì ń pera wọn ní mùsùlùmí èyí kejì tí wọ́n bẹ́ sọ yìí ẹ̀sìn náà lòun náà dàrú àmẹ́sìn tóun dàrú kò dá tiẹ̀ lẹ̀ èyí tí ànẹ́bí mú wa tọ́lọ̀ ń fẹ́ràn ànẹ́bí òun náà lọ́ àmẹ́ndì bíi kó fi kún lápèjúwe owó sọsọ pé ẹ gbọ́ mọ́sálásí wa yìí kò yẹ ká máa kíráka mẹ́rin láyìí la ọlọ́run fẹ́ràn wa púpọ̀ àyè la ti wọ́n máa diraka mẹ́fà ẹ yọ máa diraka mẹ́fà èyí tó ń sehun ó fi kó tọ́lọ̀ ní kò pé lóko mi àsìkò àyè la ní kí àmọ́ tó bá ọlọ́run wára káà ẹ jẹ́ wọn aṣọ orí ẹ̀tọ́ kọ lù fún yín tẹ́ ẹ sì ń ṣe tẹ́ ẹ mọ̀ àwọn mọ́sálásí kan wà lẹ́kọ̀ọ́ yìí nínú Ramadan tá a bá kí tàràwí tán kí là máa kí sí wítìrí abẹ́ẹ̀kọ́ ni abẹ́ẹ̀kọ́ ni bí Ramadan bá lọ tán àwọn mọ́sálásí kan wà ní tọ̀ Ramadan ti lọ o ẹ máa ń pè ní sáfù wítìrí sáfù wítìrí kọ́ o tí n bá bá yín pè ní sáfù wítìrí kó lè yé yín ni o wítìrí ló kọ́ rẹ̀ tó ní mo ti pè ní sáfù wítìrí rẹ̀ kan ọmọ mọ̀ pé bẹ́ẹ̀ kó lè yé yín ni wítìrì gan ló kọ rẹ̀ ìmọ̀mọ́ wa nítọ̀ ẹ̀yin jẹ̀mọ́ ọ̀yọ́ da ńgbàtà parí àwẹ̀ yìí sáfù wítìrì wa bẹ́ẹ̀ ti máa pè nù wítìrì ló kọ rẹ̀ sáfù wítìrì wa ẹ̀jẹ̀ á máa kí ń jẹ̀mọ́. tẹ́ bá wá sálámà ìṣáyì lọ́lọ́dún tó ń lọ́ya àwọn abánikádà ní ẹ̀ka kí sáfù wítìrì wọ́n tún wá kí alákà mẹ́ta ń jẹ̀mọ́ sórí mẹ́ta tẹ́ kí ń jẹ̀mọ́ torí pé lẹ́yìn ramadana àwọn sàábì ànẹ́bì yìí kì í jẹ̀mọ́ kálukú máa lọlé lọ́sẹ̀ kínní ẹnìkan ti káwọ́ mọ́rí wọn kiri ẹ̀ mọ́sálásí wọn. ìyá kala wọ̀ mọ́ ó ti sọ bẹ́ẹ̀ ó ní àá mọ́ ẹ farabalẹ̀ ṣé ẹ mọ̀ pé ṣáfù ìwí tìrí tẹ̀ ń kíhun ẹ̀sìn tó wá ni abẹ́ẹ̀kọ́ oríjìnẹ̀sì lẹ́yìn àmọ́ èyí tẹ́ ẹ fi kún ni pé ẹ̀ ń kí ní lásìkò tí ò sí Ramadan ọyá tó tẹ̀ ń tọ́jà rún lẹ̀ o kọ̀ dá tiẹ̀ lẹ̀ o ó fi kú yìí tó ṣe kíni tọ́wà lẹ̀ ni bídí àánú ẹ̀sìn kejì nu mélòó mọ́ bídí àánú ẹ̀sìn ó di mélòó tí wọ́n kà ẹlẹ́kẹta ẹlòmíì òfin kan bí wọ́n ti ń ṣe ó ṣe ń jẹ bí wọ́n ti ń ṣe ó ṣe kíni. O change ẹ̀ ó change bí ẹ ti ń ṣe ẹ wò tí a bá kírun jẹ̀mọ́ tán àwọn asikaru kan bẹ tá a nàbí ni ká máa ṣe kò fi kún o kò fi kún bó ti wà náà lọ́wọ́ ó kàn change system jẹ́ bí ṣe gíní bàbá ti káyìí làbẹ́ nísìnyí àwọn asikaru kan bẹ tá a nàbí ni máa ṣe àwọn asikaru wọ̀nyí ọwọ́ bàbá nẹ́bí àfa yìí wá fẹ́ wọ́n máa ṣe mọ́sálásí ọwọ́ ni tọ̀ sẹ́rí kásálámà àyílà ká máa ṣe rọ́bìnrin jì ní wàá ní mímọ́ yá máa lóna ó ní ànábì ọgbà wa lẹ́yìn náà ká máa pè la ilaha illallah la ilaha lẹ́yìn ọ̀run ànábì ọgbà wa ǹjẹ́ kí lànà ibi mu wa ọwọ́ aka àwọn àsìkò tó nàbí mu wa wà nítọ̀ ṣé ẹni bá nàbí ti mu wa yìí bẹ́ẹ̀ láàmà ṣe kí ni láàmà ṣe o ṣùgbọ́n àmà ṣe ń jẹun mọ́ àmà panupọ̀ wí tí a bá jẹ́ asálámà ló tán ìta nàbí ni wọ́n ṣe náà wọ́n ń ṣe o àmọ́ wọ́n jọ ń wí lápapọ̀ ábí léèrè pé ìta nàbí ni ẹ wí lẹ̀ ń wí ǹjẹ́ gbàtà nàbí wà láyé táwọn sàbẹ̀ wà láyé sápapọ̀ ni wọ́n ń wí tọ́gbàlagbà wọ̀ kọ́ ni tọ́ ní tí wọ́n ní o ṣe ló ń ṣe ṣùgbọ́n náà tí wọ́n ní o ṣe kó ń ṣe kí ni kọ́ ń gbà sí. ó di mélòó báwọn ó di mẹ́ta eléyìí ń ṣe tí wọ́n ní o ṣe àmọ́ náà tí wọ́n ní kó ṣe kí ń gbà ṣe kí ni ó yí ọ̀nà yẹn ṣe kí ó ṣe kí ni ó yí padà bẹ́ẹ̀ bá yí rẹ̀ padà ní ẹ̀sìn bídíà ló ṣe ó di mẹ́ta ẹlẹ́kẹ̀ẹ́rin ẹ̀sìn Islam ó lè tó kí mo ló ṣe àbàbà ah, ó lè tó ètò tó bá yí padà bí odi bìdíà ńgbà tó lọ fẹ́ sọ̀rọ̀ ọlọ́ni inna salata kanat ala al-mu'minina kitaban irun tá ni ẹ máa kí asẹ́rọ̀ràn yẹn fún yín kódà àfàsìkò sí ẹ dẹ́kun àwọn kan bẹ wọ́n yé mọ̀ àwọn ara wọn tí wọ́n máa ìtòsí bí ìdàǹkarú fáwọn náà àyèmàkà ìmáàmù ni àwọn kọmitì mọ́sálásí wọn máa dàǹkarú nígbà míì ìtọ́wọ́ bí ní kọmitì bí ń dàǹkarú ìmáàmù náà jẹ́ aláìmọ̀kan ẹ lọ ilọ sí wàásù ìbomi wa ni ẹ dákun abẹ́kẹ́bá adásọ̀rọ̀ kan ẹ ìmọ̀mù wa yìí ọwọ́ ní kinní kan àwọn kọ́mítì wa ṣe mítìn wọn láyé ilà dáńbà ilà fà ilà sí asiri àwọn afi sí to four magrib apamọ́nẹ̀ tiẹ̀ kí ẹ máa jẹ́ seven ìṣá ìyá ń bá kí fifteen to eight ẹ dákun kílẹ̀ rí sí kọ́mítì ti bẹ́ẹ̀ nu kò o ṣé ìwọ kọ́mítì wa tọ́lọ̀ kọ́mítì bẹ́ẹ̀ nu kò ṣé ẹ̀sìn ọlọ́run máa bẹ́ẹ̀ nu bo sí ọlọ́run lòun fàsìkò sí ntẹ́ ìbéèrè ni pé ìmáàmù àsìkò ọlọ́run ṣe kíni ṣé eré ká máa yí nǹkan padà lásìkò rẹ̀ lọ́pẹ̀júwe bíi kẹ́mẹ́ kí ìṣáyì láwọn àsìkò kan ní fifteen to eight ẹ̀ níro ó yẹ kẹ́ ẹ béèrè ni pé ẹ dákun àsìkò wo gẹ́ ọlọ́run fẹ́ ká kí àyílà àsìkò wọn lẹ́kì àsìkò wọn ni àsìkò wọn magiribi àsìkò wọn lẹ́kì àsìkò wọn ìṣáì àsìkò wọn lẹ́kì kẹ wá gbé sásìkò mi lóòótọ́ ni ẹ kí lẹ́kì àmọ́ àsìkò tó fẹ́ kẹ́ ẹ kí kẹ́ ẹ ṣe kí ni àyèkí lásìkò rẹ̀ bídíà ni àìkínu lásìkò ẹ kí mo péjẹ mọ ẹ kí bọ́lọ̀ ntí ni ẹ kí n tó fi lékun ẹ yọkú àmọ́ àsìkò tọ́lọ̀ ń béèrè kẹ́ ẹ ṣe ẹ wá ń ṣe mítìnì ẹ wá láyé láti wá àmà kí fifteen to two àyè láti wá àmà kí ní fifteen to three ìmọ̀gìrìbì wa àmà kí ní seven ìṣáyìí ti wá àmà kí ní fifteen to eight ẹ ẹ básìkò wọn bá fi lé bárùn ní mu bíbí àlẹ́ ṣe èyí fi àsìkò kọ́ wá fi da ètò ọlọ́wọ́ bá rú agogo bàbá àsìkò ni irun ọ̀la ago àsìkò lóní kí ni o gbẹ́jẹ̀ mọ́ tá a bá láago alàgùn mẹ́jọ kúlẹ̀ Amata tá a bá lásìkò a máa bẹ̀rẹ̀ pé bóòlù òun rí bóòlù òṣùpá rí àyílà sẹ́ẹ̀rì tẹ́ bá fẹ́ ká àyílà ẹ sọ àsìkò àyílà àsìkò àyílà ẹ bọ́ ta ó dùn tàbá yìí bó ti ga bó ti kúrú ọ wàá rí i pé ògìgì rẹ ó ṣe rẹ́gí pẹ̀lú rẹ lẹ́lẹ́ bó ti dóhùn ló kún mọ́lẹ̀ bẹ́ẹ̀ yóò wá yọ díẹ̀ báyìí sí àyílà tó alásàrì ó dùn ní ògìgì rẹ̀ wà á kú bí wọn náà ti kùn yóò nà yóò ṣe dédé rẹ̀ báyìí yóò wà á yọ kékeré báyìí díẹ̀ sí alásàdì tó sẹ́ẹ̀ ma pé àsìkò nu kì í ságo kálá aago ni a ní fifteen minutes to four fifteen minutes to eight àsìkò aago yóò máa ṣe kíni torí wọn programu òun ni ọlọ́ọ̀ni programu sámà ìwọ máa gbé nǹkan kúrò lásìkò rẹ̀ kẹwàá ṣe lásìkò mi bídíà ni nísìnyí àsìkò ajé ti tó abótító kẹ́nìkan ló ń lọ mẹ́kàn òun fẹ́ lọ sáájì kọ́dọ̀ wo dé mi ní òun dára fa bẹ́ẹ̀ bẹ́ẹ̀ sinabẹ́ yìí tó ń lọ tẹ̀mí á sọ fún pé bídí àlọ́sí ọlọ́run ò ní sẹ́kínni kò ní gbà torí wọ́n lọ dá àsìkò tọ́lọ̀ ń béèrè kó sẹ́kínni kó ṣe wọ́n ní tọ̀ wọ́n èrò oṣù Ramadan ẹni wọ́n lóṣù wọ́n lóṣù àwọn bẹ̀rẹ̀ àwọn ẹni tiwa àti wọ́n kàlẹ́ndà bídí àní tọ́lá nàbì ń sọ oṣù yìí lóṣù báyìí kó tó àwẹ̀ bí ó sì rọ́ṣù wọ́n sọ fún pé ṣàbánu ṣe kí ni ó pé kó tó bẹ̀rẹ̀ àwẹ̀ àwọn àmì òní tọ̀ rárá ẹ ó dìgbà táwọn bá rọ́ṣù tó dúró sánmà báyìí káwọn tó bẹ̀rẹ̀ àwẹ̀ ànábì náà ò rí gbà mí wọ́n ń sọ fún un pé wọ́n rí lòun náà ń bẹ̀rẹ̀ àwẹ̀ alẹ́ yìí náà ó ń bídí àní ló fi jásí pé kéèyàn ṣe nǹkan lásìkò tọ́lọ̀ ń bá fi ilẹ̀ òun ní jẹ́ sí bẹ́ẹ̀ bá ṣe lásìkò tí èsì àsìkò rẹ̀ kí láàpẹ̀ jẹ̀ ó di mẹ́rin mo parí tọ́pìkì mi mo wá fẹ́ bọ́ sí ojú wo ni islam fi wo ẹ̀sìn tó bá jẹ́ bídíà ojú wo ni islam ló fi wo ẹ̀sìn tá a ṣe tá a wá rí pẹ́sì yìí o bídíà wà bẹ́ẹ̀ anabi wa muhammad nígbà tí ó sọ̀rọ̀ ẹ máa gbọ́ tó sọ ó ní man ahdatha fi amrina hadha máa lé ìsàmìnì ufa wàràtò ó ní gbogbo ẹnikẹ́ni tó bá dálẹ̀ sínú ẹ̀sìn tá a mú wá yìí ní tí èyí sara ń tá a mú wá mọ́ ọ wá dálẹ̀ síbẹ̀ fàwùwà á dà padà fún wa nígbà yìí bá lọ́wọ́ nígbà ọlọ́wọ́ nígbà náà ẹ̀sìn téèyàn bá ṣe tí bídíà bá lè wà ń bẹ̀ fàwùwà ọlọ́wọ́ nígbà lọ́wọ́ yìí ló fi jáde pé àwọn abásùnà máa kígbe ẹ má ṣe bí díà ẹ má ṣe bí díà bí ẹ bá ṣe bá àṣẹ làákà yìí àwọn bàbá wa gan tí màá wọn tọ tọ́lọ́hún òní kó tó nǹkan gbà náà lọ́hùn tí bẹ́ẹ̀ ọlọ́run wọn ga ó ní ọlọ́run yàwá ya ṣètánì ọlọ́run rẹ bí díà ṣètánì lẹ̀ ọlọ́run gbé súnà wọn wá sọ fún ọ kó ń ṣe bí díà ọ wá ń sa gidi ọmọ pé wà á ti sọ rẹ ní. ṣètánì ló ní bí díà ọ ọ̀nà tí ṣètánì ń gbàgbẹ́ sí mùsùlùmí tọ́ba ti lé ọ́n bí sinna tí ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ọ́n bí sinna ó lé ọ́n bí ọtí ọwọ́ rẹ̀ ọ̀tẹ̀ ọ́n bí ọtí ó lé ọ́n bí kọ́ máa mutí kọ́ ọ̀sẹ̀ bọ̀wọ́ ọ̀tẹ̀ ọ́ bídíà ni ó ti ọ́ sí ọmọ ṣe bídíà nú ẹ̀sìn yóò máa pẹ́ wá ah, iṣẹ́ rẹ̀ là ń ṣe ọlọ́run ọgbà lọ́wọ́ wa ṣé wàá lélẹ̀ yìí ọ̀dà ni kápọ̀ tó bá yìí káyẹn nẹ́fìlà kí wọ́n ní nẹ́fìlà yìí ọ̀dà ṣètánì lọ́nà yìí ẹ̀dá bídíà alẹ̀ bó tilẹ̀ wù ká àsálàtù yìí bá lọ bí omi tọ́mọ ti jẹ́ bíbí àwọn ọlọ́run ò ní gbà á ṣètánì lẹ́ni lẹ́fún ṣètánì ti lé yín bí ọtí ó lé yín bí ẹbọ ó lé yín bí sìná ọwọ́ tẹ̀yìn bẹ́ẹ̀ ọwọ́ tìyín síbi. sẹ́sìmọ̀ fẹ́ bídíà ò ní ṣẹlẹ̀ àfikọ́jẹ́ inú kínní inú ẹ̀sìn inú ẹ̀sìn bídíà ti ṣẹlẹ̀ ìtọ́lọ́wọ̀n ọ̀rọ̀ ọ̀tá nẹ́bí ọ̀rọ̀ tọ́ ń dálẹ̀ sínú ẹ̀sìn ní ń jẹ́ bídíà ọlọ́run ò sì ní gbà á ṣètánì ni ó wàá ọ síbẹ̀ yóò máa pè ní sẹ́ẹ̀rẹ̀ fún ọ ọ rò pé sẹ́ẹ̀rẹ̀ ló ń ṣe ẹ dàbọ̀ àbá tó kó yẹn lọ́jọ́ mọ́sálásí kún ti yẹn nẹ́fìlà ara kàkan fún wọn ṣé tọ́lọ́hùn sí ẹnafẹ́ ọmọ yẹn nẹ́fìlà ara kàkan ṣé wọn pé jẹ́ wàhálẹ́ mẹ́rẹ́ náà ni kò ń ṣiṣẹ́ rẹ̀ abẹ́kọ́ tàǹtà níbi eléyìí ṣetán ṣetán ẹ dàbọ̀ jama níta pé ní bídíà yìí anabi ti jẹ́ wa pé fàwù àrọ́ dùn ní ọlọ́run nígbà lọ́yìn náà bá ṣe lẹ́yìn náà gbàtà ọkùnrin lọ́la dín gbogbo àná pátá ń lọ bó ìtumọ̀ ẹni pé bàbá ṣe fídíò ọmọ náà ni ó ẹ̀yin bàbá ẹ̀yin màmá tẹ̀ ń gbọ́ mi ló fi já sí pé tẹ ẹ bá fẹ́ sẹ́sìn ẹ máa béèrè pé ẹ dákun ní ẹ pè wá sí i ṣé súnà ní àbíbídíà tí a bá wá ní súnà ní ẹ ní ẹ dákun ẹ fún wa lẹ́fídẹ́ǹsì látọ̀dọ̀ ọlọ́run àbí lọ́dọ̀ tó ẹ ní kí bí ọba ti lẹ́fídẹ́ǹsì mẹ́sẹ̀ o torí sábà pọ́lọ́hún ò ní gbà kọ̀ wá ní gbà lásán kọ́ ó tún jìyà ṣe wá láwọn bídìí àwọn tọ́lọ́hún ò ní gbà ó jura wọn lọ kí mo ló ṣe ń bẹ́nu ẹ̀ bẹ́ẹ̀ yẹn bá ṣe é nu bídìí àná ni bẹ́ẹ̀ yẹn bá ṣe é ó ṣe kẹfìrí tí ó wọ̀ náà ẹ jẹ́ n sọ fún yín ẹ dàpọ̀ gbogbo àwọn àtàjọ kó ń bí àbáyé stop tó ń ṣe wọn stop ẹ ẹ dàkún ó bẹ̀rẹ̀ wá tàjọ kó mi kírísítẹ́nì wà láàrin wa mo béèrè ni babaláwo wà láàrin wa ẹlẹ́bọ wà láàrin wa olóòsà wà láàrin wa kí ló kọ́ gbogbo wa yìí à ń kírun àbá kírun àwẹ̀ ńkọ́ sàká ńkọ́ ájì ńkọ́ àwọn asẹ́ kan bẹ tòun ti rún àwẹ̀ sàkátà ń sehun tá a bá dán wò iṣẹ́ bídíà ni bídíà ń kọjá pé ọlọ́run ó fẹ́rí jìn ọ́ ọ̀wọ́ náà ni nbẹ nu yín ti ń ṣe o ẹ jẹ́ nsọ fún yín kẹ́ gbọ́ ó ṣe é ṣe kí wọ́n ti kọ́ lẹ́yìn lọ́rí kẹ́ lọ bí sàrí àwọn ẹni ọlọ́run sàrí àwọn wòlíì kí wọ́n sọ pé tọ̀ lónìí o á ti sì yára sàrí bàbá alágbájá báyà àwọn afáàlálá tó ti kú ẹ wà lọ bí sàrí wọn ẹ máa lọ bí tọ̀ bàbá ọ̀rọ̀ mi dọwọ́ rẹ o ṣé wù kíní ọlọ́run jẹ́ mímí ogún bàbá à ń tọrọ ọmọ ọlọ́run jẹ́ arọ́ ọmọ ọlọ́run jẹ́ àṣekí ọlọ́run jẹ́ àṣekìnì òun kírun ọ̀ ń gbàwẹ̀ ọjọ́ sàká wọn wá kó èyí ń bídíà ni o bídíà tó sọ ni di kèfèrí ó ṣe kí ni ó sọ ni di kèfèrí ẹ̀yin tẹ́ ẹ bá máa ń lọ rú ẹ̀ mọ̀ lọ́mọ́ o o lè má mà tẹ̀tẹ̀lẹ̀ kó o pé nǹkan gidi lẹ̀ ń ṣe nísìnyí ó ti mọ o bọ́ bá dán oníṣẹ́ ọlọ́run ní fi bọ́ ọmọ ìbẹ́nu bídíà tó ṣe pé ní kì í ṣe kọ̀sọ́ni di kèfèrí àmọ́ sọ̀yàn dẹ́lẹ́sẹ̀ bíbélì àwọn ni ọ̀pọ̀lọpọ̀ yín lẹ́ ń ṣe o ká sí òkú tán kẹ ẹ wá malé yípo sàárè kẹ ẹ bò ó lókè bíbélì àní o àmọ́ kò sọ ọ́ di kèfèrí ọ sọ ọ́ dẹ́lẹ́sẹ̀ àmọ́ lọ sàdúrà ọ di kíni àmọ́ tó bá kàn kọ́ sàárè tó dírẹ́sì tọ́lá àwọn sàábẹ̀ wò dírẹ́sì sàárè wọn gbogbo ẹni tó kú láyà nàbí wò dẹ́rẹ́ sàárè rẹ̀ wọ́n sì kú tán wọ́n sì fèsì rẹ̀ lẹ̀ sísan mọ̀ ni wọ́n èsì rẹ̀ sàárè pa ọwọ́ rẹ̀ pa ni ọkọ́lé sí lẹ́gbẹ̀ẹ́ ni ọ̀tánná sí ni òdírẹ́sì ẹ̀ ni bídíà ló ṣe àmọ́ bídíà tó ṣeun kò yọ ọ́ kó nu Islam mùsùlùmí ló jẹ́ àmẹ́lẹ́sẹ̀ ni ẹlẹ́sẹ̀ ni ni mo fi ní ìdájọ́ ẹlẹ́sẹ̀ kí ni ọ yàtọ̀tọ̀ àwọn bídíà kan bẹ tó sọ̀rọ̀ ẹni kèfèrí bíi kọ́ ọmọ lọ tọrọ kọ́ òkú bíi kí nǹkan ó sí ọ lójijì kó pé yéé ṣéwù gbà mí o sẹ́mà àwọn àsìkò kan bẹ téèyàn wà nù payà ọlọ́mọdé aráburú ẹ̀ ń tíráfù lọ mọ́tò yìí ti wà ní one thirty one forty one fifty ti ń sá eré ẹ̀ kankan ewu lókìjì dírẹ́fà yìí kan tẹ́ gbogbo ẹni tó wà ní mọ́tò kí wọ́n ṣe yé eléyìí ó pe Jesus eléyìí ó pe niyas ele yoo pe papa nkaadu ẹ jẹ ọbẹ kaadi ni ele yoo pe iya mi o ele yoo pe sewu o gbogbo ẹni tí ń pariwo Jesus ni yas ṣé abdulkadiri bàbá mi o ìyá mi o gbogbo wọn pátá ń wò sí lójú ọ̀nà àbẹ̀ tí wọ́n sọ pé Allah Allah olówó olówó òun nìkan lọ́mọ̀nà bídí àlélẹ́ yóò náà bídí àwọn sọ ní ti kèfèrí bó ti máa wù torí ẹni tó yẹ kó o pè nígbà sọ̀rọ̀ o ò ṣe kí ni ẹni tí ò yẹ kó o pè ló ṣe kí ni ọsọ ọdi kìfìrí pátápátá wọn yìí negotiate yẹ wọn yìí negotiate yẹ. àwọn bídíà mi bẹ ẹ̀rọ kò farabalẹ̀ àwọn bídíà mi bẹ tó yẹ pé lẹ́yìn bá ṣe tọ́ba mọ̀ntì ń ṣe àpò ní tí ọba mọ̀ntì ń ṣe àpò lẹ́lẹ́sẹ̀ ẹ wo kẹ́yìn jáde síta kọ́ bọ́ sí níta kọ́ máa wo sọ́mọ̀ báyìí kọ́ máa ṣàdúrà máa ṣàdúrà máa ṣàdúrà ǹjẹ́ kí ló dé kí wọ́n ní àwọn bàbá ń ṣàdúrà ni wọ́n ń bọ́ lọ́n sọ̀rọ̀ ni á bí léèrè pé ijó lànàbí bọ́ sínú òrùn tí ń ranjú mọ́ sẹ́mà àwọn bídíà ti pọ̀ ń ní sí o àwọn kan bẹ́ẹ̀ jẹ́ ń ṣe bídíà nítorí pé bídíà wọn kan èèyàn wá ti rí ẹ̀sìn ọ̀gbẹ́ wèrè la wẹ́rẹ́ wèrè la wẹ́rẹ́ ọ̀rọ̀ tí wọ́n kọjá bídíà ó ti wọ jùnún nbẹnu wọn tí wọ́n wọ àǹkasọ́rùn rẹ̀ gẹ̀dẹ̀ yóò wá dẹ́fìlà márùn-ún yóò wá lógo méjì yóò wá bọ́ sanitisi yóò máa ṣe báyìí. ìkànnì àwọn sábẹ́ anabi wa Muhammad àfẹ́sì tí ọba sọ̀rọ̀ yọ lẹ́rìí wọ́n ń pọ̀ ọkùnrin kan náà anabi ní Abu Israel kí mo kọ́kọ́ rẹ̀ jọ́kẹ́ lọ́mọdé àdé sínú ọ̀rùn lọ́ba dúró tàbí ọba ojúmọ́ rùn. anabi wa a kí ni ń ṣe àbú israel ah wọn làbú israel nífẹ̀ẹ́ ọlọ́run ni ó lóun fẹ́ máa dúró lóòrùn látara ọ̀dálẹ́ òun ó sì máa fi jojúmọ́ gbààwẹ̀ ìyàwó òun kan òun ò ní súnmọ́ mọ́ sẹ́ẹ̀mọ́ pé n tó gbèsè ọ̀fẹ́ súnmọ́ ta ni ọ̀fẹ́ súnmọ́ lòun ni bàbá ọ̀fẹ́ súnmọ́ lòun ni pé a òun gbọ́dọ̀ ṣiṣẹ́ kí ọ̀ jẹun nítorí tọ́lọ́ nǹkan òun fi yọnu sóhun anabi ní ẹ lọ lè pé wa anabi ní kíni sí ọ ó ní yọnu ọlọ́run ló ń wá ya Rasulullah yọnu ọlọ́run ni anabi ní a níbo ló ti wá wá ó lóun òfin tó ń bá dún ọlọ́run tó ń wo sánmà ọlọ́run yọnu sóhun ni tóun ọba sì tóun fi gbọ̀ sán gbàwẹ̀ ó rí yọnu ọlọ́run kọ́dà òun ti dágbére fún yàwó òun pẹ̀tọ̀ ọ̀rọ̀ ti bí òsì mọ́ yọnu ọlọ́run ló kó bá yọ anabi ní a ana akhshakum lillah èmi mọ bẹ̀rù ọlọ́run jù yín lọ èmi ọ̀ máa bọ́ sóòrùn kí n máa èmi bẹ̀rù ọlọ́run jù yín lọ ìyìn bọ́ sínú òrùn kí n máa ṣe kí ni kí n máa ranjú kó olóòrùn bọ́ síbò kí èmi sì láwọn ìyàwó ńlé ń pín irun fún wọn jẹ́ ń gbádùn mi máa ìyàwó rẹ lé mọ̀mọ́ èmi sì mọ bẹ̀rù ọlọ́run jù láàrin yín ń gbàwẹ̀ tó bá ṣe sàyìn tó máa ṣe kí ni ìmọ̀ jọ̀sán tó o bá ti gbà tó ní tálọ̀ ọ̀dà dúró mọ́gbà mí mọ́ súnà tèmi ni o sì máa lò ẹni bá wá fi súnà mi lẹ̀ wàlẹ́ ìsàmì nì kìí ṣèjọ mi anábìlẹ̀ ẹni bá fi súnà mi lẹ̀ kìí ṣe kíni lófin ni wà máa ń tara ka súnnẹ́tì fàlẹ́ ìsàmì nì àwọn èèyàn dàgbà pọ̀ níwọ̀n ní àdìkáwò súnnẹ́tì wà máa ń wà máa rọ́gìbà á ń súnnẹ́tì kọjọ́ra wọn àdìkáwò súnnẹ́tì ọ̀rọ̀ míì ni wà máa rọ́gìbà á ń súnnẹ́tì lọ́ba yìí tí mo sọ yìí mu anábì ni wo èmi wọn bẹ̀rẹ̀ ọlọ́njú ìyìn máa bọ́ sọ̀rọ̀ kí n máa èmi mọ̀ bẹ̀rù Ọlọ́run ọba jù ìyìn máa lọ àwọn ìyàwó mi lè mà kí ni sun wọn mọ́ mi mọ̀ bẹ̀rù Ọlọ́run ọba jù ì ń gbàwẹ̀ ì ń tún jọ̀sán sórí tọ́ba yàtọ̀ sí bí mo ti ń èyí ṣe jọ mi kẹ́nìkan wà ni kò ànẹ́bí kí mo mẹ́ bídíà tù là ń pè é bídíà mọ́sáfẹ́ dẹni Ọlọ́run mo bí di àmọ́sá fẹ́ dẹni ọlọ́run yìí máa fi àjẹrà mi kí dẹni ọlọ́run lẹ́yìn sàmì nàbí islam kò sínú islam. ẹlòmíì lè lérí pé wọn gbà àwẹ̀ ọdún kan tá ń bẹ̀ ọ́ àwẹ̀ ọdún kan tá ń bẹ̀ ọ́ ànábì ọ̀gbàrú ẹ̀rí ẹlòmíì lè kó sí yàrá kó wa tilẹ̀kùn mọ́rí wọn ní bàbá ò jáde bàbá ń bẹ lọ́hùn tá ń bẹ̀ ọ́ ọ̀ wá kí àyílẹ̀ ọ̀ kálá ọlọ́run sálúwà ìwọ gbọ́ ànábì òkè wákàtí márùn rí ń bolo tí ní tó ń ṣe ló fi jásí pé ọ̀pọ̀lọpọ̀ yín mo fi sọ pé n ta fẹ́ sọ lónìí a fẹ́ bu oògùn sójú kínní ojú egbò yóò ta elégbò ń bẹnu yín tí wọn ti kó lọ ní ẹni bàbá fẹ́ jáde alú ẹ̀ ká lọ́tẹ̀ yín náà ti lọ́tẹ̀ lọ́tò kalẹ̀ wọn lóṣù méjì tí a bá ti wọlé ni ó yẹ kí ẹ bí bàbá pé ẹ dákun sáà nábì náà tilẹ̀kùn wọlé lóṣù méjì sẹ́yìn bí wọ́n bẹ̀ ni ẹ bá ní abákan fẹ́ jáde alú ọlọ́run lọ́mọ yẹni tí ó lọ bẹ̀ nù yín ẹ lọ dáwó lọ́hún ẹ pẹran èyí tó wọlé tó lọ jòkó nulẹ̀ ó yẹ kó yí ọ dájú sáká pé tí ń ṣe yóò sí inú ẹ̀sìn ó sì yẹ kó yí ọ pé lọ jẹun jẹjẹ ara ìyàwó rẹ dáná fún nulẹ̀ ìwọ lọgọ ọlọmọdé àgọ ọlọmọdé àgọ bídíà bó ti rí nù ni mo fẹ́ sin lọ́hún bọ́ sójú ẹ̀ tọ́wọ́ àfìyà jẹ́ra rẹ ara bídíà náà ni bọ́ọ̀ bá wa ń ṣe léyìí o.

mọ wa bẹ sọ kí ni nfa bidia sẹ́yìn tí a bá pè ní bidia i ti ń fọ pọ̀lọpọ̀ rẹ̀ nǹkan mẹ́rin ni nǹkan mélòó mo pé jama ní ma bá kéèyàn ṣe bidia àkọ́kọ́ alijahalu bi ahkami di ẹni tí ó mọ̀ dájú ẹ̀sìn kéèyàn sáyè mọ̀kan kó má mọ ìdájọ́ ọ̀nù ẹ̀sìn yóò fọkùn ṣe bidia àfàgbà táwọn èèyàn wá ń bá eléyìí wá ń bá ó ní bàbá ẹ dákun ọlọ́run ìbùn wa lọ́mọ ni eléyìí tó dé ó tún ní bàbá ẹ dákun ọjà mi ọ̀n lọ bó ti yẹ kí ọlọ́ni eléyìí tó dé ó tún ní Baba ẹ dákun ọmọ yín lọ sùkúù ìwé òye eléyìí tó dé ó tún ní bàbá àrùn kan máa ń dààmú ìyàwó mi alọsibítù lọsibítù wa rí bàbá wa wò títí pé ah! wàhálà ti ń sàwọn jẹ̀mọ́ yìí pọ̀ ó yẹ ká bá wọn wá solution bàbá wọn ni tọ́ èyí tí ó dájú ni pé ọlọ́run sóògùn lè wọ̀ ìní máa sóògùn fún wọn mm-hmm. ìní sóògùn ìgbọ́dọ̀ lọ́lílọ̀ ìgbọ́dọ̀ lọ́líjó iṣẹ́ ẹ̀bọ ni ìníṣe a máa ń tà sí ni pé ó yẹ ká gbé àdúrà kalẹ̀ ká gbé tàájùdí kalẹ̀ ká máa ṣe látòru kílẹ̀ fi ṣe kíni kílẹ̀ fi mọ́ ká máa ṣàṣìkiri bàbá wa dá síkiri lẹ̀ wọ́n ní tọ́ gbogbo jẹ́mọ́ bùkátà tọkọ̀ yìí ẹja máa kún síwájú ọlọ́run a máa pàdé jọ alamisi a máa ṣe tààjù jimajumajọ jimá báàsì máa pàdé sáyé tá a máa ṣe majumajọ sannde ni wọ́n sàfọ́jọ́ lélẹ̀ wọ́n wá bẹ̀rẹ̀ tààjù àtọkùnrin àtòbí àwọn pàdé masalasi wọ́n wá ń sàṣìkàrù wọ́n yẹn nẹ́fìlà tilẹ̀ fi mọ́ ẹ wo tó gbé kalẹ̀ o àníyàn rí lè gbé kalẹ̀ o abẹ́ẹ̀kọ́ ó sì kọ̀fẹ́ kí wọ́n sẹ́bọ̀ kọ̀fẹ́ wọn lọlé ológun kọfẹ́ wọn lọ nílọ kọfẹ́ wọn tó jíjó ọwọ́ gbé kínní yìí kalẹ̀ àwa ntọ́ se tó fi gbé kalẹ̀ bẹ́ẹ̀ àyèmọ̀kànnì kò mọ̀ pé ntòun fẹ́ ṣe òun náà bá ṣẹ̀rí àwọn kọ́mọ̀ àyèmọ̀yé nǹkan bẹ́ẹ̀ làwọn àbá gbé kalẹ̀ tó ṣe pé àyèmọ̀kàn ló nídìí wọn dé ibẹ̀ wọn mọ̀ àníyàn rẹ̀ èyí tí mo sọ lẹ́ẹ̀kan tó ní káwọn máa kí sáfù ìwé tì ní lápapọ̀ àníyàn rẹ̀ ni tó ló lè wọ pé tí kálukú bá dé wọn lè má kì í mọ ẹja ni nǹkan wọn pọ̀ bẹ́ẹ̀ táwọn yẹn dá sínú ẹ̀sìn tó ṣe pàníyàn rẹ ló gbé wọn dá àmọ́ àìmọ̀kan ò jẹ́ wọn mọ̀ pé táwọn ń ṣe òṣè kínní òun là ń pè ní alijalu bidin ní àìmọ̀kan ní àìmọ̀kan ẹ̀sìn ní ọ̀pọ̀lọpọ̀ afa lọ́dún àkànlẹ̀ tó yẹ pé tó dálẹ̀ yẹn kọ̀ bẹ́ẹ̀ sì mu àníyàn rẹ ló fi ṣe kínní ló fi dálẹ̀ ṣùgbọ́n àìmọ̀kan ò jẹ́ ọmọ pé kọ̀ bẹ́ẹ̀ sì mu kò pé bídíà ni irú ẹ̀ pọ̀ gan ẹ̀ wò kan láwọn òde kan ẹ̀ lọ tẹ bá fẹ́ sàdúrà wọn ni gbogbo yẹn dìde ká sàdúrà wọn àná lóṣù bọ́ ànínlá àdúrà bẹ̀rẹ̀ nu wàlẹ́ àgbòlélá. ayi ma jẹ́ ni wọ́n fẹ́ sàdúrà wọ́n fẹ́ kọjá tọ́lọ́hún wọ́n fẹ́ sàdúrà kírísítẹ́nì àwọn náà wà ń nàró bí kírísítẹ́nì ṣe bí ti ń nàró àwọn ọ̀sà àwọn ọ̀mọ̀ pé bí mùsùlùmí bá ti sàdúrà kọ̀ǹdíṣẹ̀ tó bá wà náà ni ó fi sàdúrà kò ní nàró mùsùlùmí náà sàdúrà wọ́n wà ní ẹ̀ẹ́dẹ́ká àmọ́ wọ́n fẹ́ ṣàdúrà wọn ò fẹ́ ṣe bí kírísítẹ́nì wọ́n wá fi ṣubú àná ńlá wọ́n fi rọ́pò rẹ̀ àwọn náà wá nàró bẹ́lẹ́sẹ̀ ní ti nàró àyèmọ̀kẹ́ ló bí kò sínú Islam nǹkan pọ̀ bẹ́ẹ̀ ẹ wo nǹkan taba fẹ́ taba fẹ́ ṣe ìgilẹ̀ Yorùbá wọ́n ní ẹ lọ gbẹ́rù jù wá wọ́n wá di Kùránì wọ́n lẹ́rù gi, tẹ̀sùbá tẹ̀sùbá gì àgé àgégi ìtẹ́kínu tìgì asọ̀ọ̀tì wọ́n wá di wọ́n wá ní ẹrù gìrè o kò sínú Islam. Islam ìròrí lásán ni pẹ̀lú àníyàn rẹ̀ nítorí gbogbo nǹkan òun kí ló bí jẹ̀mọ́ kí ni nínú tí mú yẹn ṣe bídí àláyé tó lágbára jù àyèmọ̀kan nàmbà wà àwọn àfa yìí ti bára wọn ní kwẹ́sì wọ́n sì fẹ́ ṣètò òkè wọn ò mọ bí wọ́n ti ṣètò òkè wọ́n bá rò pé tọ̀ kí ni Islam máa ń lò náà wọ́n máa ń lò tẹ̀síbà ẹ̀mú tẹ̀síbà síbẹ̀ kí ni mùsùlùmí máa ń kà kọ́nà wọn kàlù kúránì kún ẹ̀ dì í má bẹ́ẹ̀ mùsùlùmí kí ni wọn máa ń lò wọn máa fà gé kírun ẹ̀ dàgé síbẹ̀ mùsùlùmí máa ń fi tẹ́ kírun ẹ̀ dìtẹ́ síbẹ̀ wọn bá sọ wọn máa ń pẹ́tọ̀ ẹ̀ sọ ní ẹrú wọn wà nítọ̀ ẹ̀ kúránì gírí ẹgbẹ́ ló ń tóbi tẹ̀sùbá gírí ẹgbẹ́ ló ń tóbi àgé kírun gírí gbogbo ń jẹ́ ẹsẹ̀ ń pátákó títí kì í mẹ́ igi oníhùn ṣe gbogbo ẹ̀ àyèmọ̀kan ló nídìí àwọn tí wọ́n ń ṣe dé ẹ̀sìn wọn pọ̀ bẹ́ẹ̀ nẹ́fìlòrò ní rákà mẹ́rin sálámà méjì fátíà kan kúlú aláwù mẹ́rin rákà àkọ́kọ́ bìrábì kọ́lákì rákà kàìbò lẹ́jì máa ń wí ìrànwọ́ dání. wọ́n fẹ́ káwọn èèyàn yẹn nẹ́fìlà wọ́n á wò dantí àyèmọ̀kan ni ìtọ́wọ́ òun kálukú ní ọ̀yàn bí méjì ní bí mẹ́rin ní ìtọ́wọ́ mọ̀ ní èèyàn kọ́yẹ méjìlá ni wọn ò ní olé kan lẹ̀ fún àmọ́ wọn fẹ́ káwọn èèyàn ṣe gbìyànjú wọn fẹ́ dá wọn nábìlà wọn fẹ́ ṣe wọn. wọ́n tún dẹ́dá kun bàbá ẹ̀ tí fún wa nábìlà mọ́sálásí mi wọ́n tún tẹ wọ́n ṣe kí ni wọ́n pè wọ́n tún lẹ̀ mọ̀ mí. bẹ́ẹ̀ni àyèmọ̀kánì àyèmọ̀kánì ni mo fi ní ti ń dá bíbí alẹ́ jù kí ni mo pè jẹ́ mọ́ anabi wa muhammad ó ní waman ya'ish minkum ẹni tẹ́mi rẹ̀ bá gùn nínú yín fasayara ikhtilafan kathira yóò rí nǹkan tí wọ́n ti yí padà nú ẹ̀sìn yìí tí ó pọ̀ o anabi lọ́sọ̀ bẹ́ẹ̀ o anabi tún inna Allaha ta'ala ọlọ́run ọba ọba àlekè ọlá la yakbidul ilma intizaa minal ulama ọlọ́run ò ní máa fa ìmọ̀ yọ báyìí lẹ́nu àwọn àfa ọlọ́run ò ní kọ́ pé ọlọ́run fẹ́ gbàmọ̀ yọ máa kọ́ bẹ́ẹ̀ ni wọn yọ máa yọ ìmọ̀ báyìí ọlọ́run ò ní yọ bẹ́ẹ̀ walakin yakibitul ilma bi qabdil ulama ṣùgbọ́n tọ́lọ́mọ kó mọ̀ nílẹ̀ ọlọ́run ó palẹ̀ mọ́ àwọn àfa àwọn àfọ onímọ̀ wọn ò ní sẹ́kìnì wọn ò ní sílẹ̀rì ilẹ̀ mọ́ àtà ìdá lámùyẹ́bùkọ̀ àlìmọ̀ tọ́ba wa yá ọlọ́run ò ní sàfà kò sẹ́rì ilẹ̀ mọ́ ìtàkàsà nẹ́sùrù àṣẹn juhala àwọn èèyàn máa lọ bá àwọn aláìmọ̀ kan wọ́n fi wọ́n sàfà wọ́n máa bá àwọn aláìmọ̀ kan ṣe àfà wà fàṣù ìlú fà áfítà òbíkẹ́ ìlìmì tí a bá wà ń bi wọ́n léèrè ọ̀rọ̀ wọ́n máa ṣe fatiwa àìmọ̀ kan anabi ti sọ gbogbo ẹ̀ lọ́wọ́ padà káwọn àfa ńlẹ̀ ọlọ́wọ́ ni kò ní kó mọ̀ ńlẹ̀ àwọn àfa ni ó kó ńlẹ̀ báwọn àfa bá ti wá tán ńlẹ̀ àfa yóò wá kéré lérí ilẹ̀ wọ́n wà á fa láyé mẹ̀kẹ́sẹ̀ àfa wọ́n máa bí lọ́rọ̀ ẹ̀sìn òun náà máa ṣe kíni yóò máa fa akutọ bìgẹ́rì ilimi wàdọ́lù wàdọ́lù wọ́n máa sọnù wọ́n máa sàwọn èèyàn nù. ẹ̀yin ọ̀rọ̀ àfa ni jẹ́ ọmọ sọ̀yìn lórí tẹlifíṣàn ẹ̀rí tẹlifíṣàn tí ò ní kò sí kò sí náà ní owó ọgbà òun náà kọ́ àyèmàkánṣe àyèmàkánṣe nítorí sàwọn ọmọkéwu rẹ̀ ọmọlékéwu rẹ̀ ìjọ kan yẹn wo tẹlifíṣàn àbá kan ní ní tiẹ̀ ń bọ̀ kéèké yìí eléyìí wò hàwa ní ṣe ìfẹ́ inú ní ṣe kíni ní ṣe eléyìí wò àmọ́ èèyàn bẹ́ẹ̀ pé èèyàn rẹ ni ìfà níyàn rẹ sọ̀rọ̀ àmọ́ àyèmàkán lídìí ẹ̀ lọ bíi bídíà ló fi jásí pé àfọ àtẹ́bà tẹ̀lé yóò jó ní mímọ̀ hánà ni o tá a bá ń sọ̀rọ̀ àfọ onímọ̀ kì í ṣe àfa àti sọ̀rọ̀ sáyẹ́nsì ní mímọ̀ o kò sí ń àfa pẹ̀lú sáyẹ́nsì o entoplasm cytoplasm kinikaplasm aflatone danjakroso kí ló kí ló bá pẹ̀lú èyí o òdodo ni ìtọ́ka àfa ni ọlọ́run wí ànábì wí ọlọ́run wí gbogbo ndé wí lálẹ́ kan tani ń gbọ́ wí tani tó sọ gbọ́sọ́ ànábì àdìsí méjì mo wá nísìnyí alakọkọ mọlá nẹbi wi ẹlẹ́kejì mọlá nẹbi wi nínú tọpiki kayi náà nù èyí ti yẹjú lọ́wọ́lọ́wọ́ yìí. àwọn ọmọ sọ pé nígbà tó wá di fourteen kìnnì kan jàjàkùrọ̀sọ wa lọ London nígbà wá débẹ̀ ọwọ́ apàdé asakùrọ̀sọ kí ni tiẹ̀ pẹ̀lú asakùrọ̀sọ kẹ ọ̀rọ̀ jẹ́gẹ́jẹ́gẹ́ ọ̀rọ̀ kí mo pé jẹ́gẹ́jẹ́gẹ́ ni ṣé ìwọ wá nígbà yẹn ti sì ni àwọn wa ìwé táwọn ọmọ ti kà secondary school tí wọ́n ń ka yunifásitì báwa bá jòkó tí bá ń ṣe wá sí yín táwọn èèyàn retí ni pé tọ́lọ̀ ń wíre abẹ́ẹ̀kọ́ ni yín táwọn nẹ́bí wíre abẹ́ẹ̀kọ́ ni kí la fi yọrọ táwọn jẹni wọ́n ní wọ́n sọ pé cytoplasm endoplasm kí ni táwọn ọmọ ti kọ́nu science secondary school ss1 ó tún pè gan ó tún rí pè àwọn àtàwọn máa wò pé kí ló sì kan ìmáàmù pẹ̀lú tí ìmáàmù ń sọ yẹn kí ni ìmáàmù kò sínú fídíà fáànà ọ́ inú wọn máa bí àwọn sáyẹ́nsì kan pé ọ̀dẹ̀ ń da nǹkan rú ee wọ́n dẹ̀ ń di bí yẹn ò yé àfa náà ẹ máa bá ẹ máa bá àwọn ṣèkù sọ̀rọ̀ ẹ bá ṣèkù sọ̀rọ̀ kí ẹ má da sí fídíò ẹ̀ náà kì í ṣe fídíò wọn ṣé fídíò ẹ̀ wà ní tòótọ́ kò sí nítorí àyèmọ̀ àtẹ́wọ́ ṣe kí ni lóbi ọmọ asọ̀rọ̀ àwọn jẹjẹrẹ kúrúsọ jẹjẹrẹ kúrúsọ wájú ẹ̀ mọ́ ọwọ́ ń sọ̀rọ̀ àròsọ àròsọ jẹ́ mẹ́lìkì ọ̀ ń sọ̀rọ̀ afẹ́ nàbí así nàbí kíláńgé ọ̀ ajá bọ́dà bọ́dà mbàlí àbọ̀ ajá bọ́dà níbà kí ló kọ́ pẹ̀lú ọ̀ ajẹ́ mọ́ Bukhari àbọ̀ jẹ́ Muslimu àbọ̀ jẹ́ Tirmidhi ọ̀jẹ́ bùnú májá wọ́n sì ń tó bi kí ló bi jẹ̀mẹ́ àyìnbá yẹn nínú tí mẹ́lìkì yẹn lọ bí bídíà nàmbà wà wà àyìnbá kan ni nǹkan mélòó wọn ní ń tiyàn débi bídíà mélòó láti kà á ẹlẹ́ẹ̀kejì ìtìbá wọlé hawa ó yí àfa mi àmúnitì ẹ̀ tọ́fẹ́ sí ó yé ọ mà pé ntọ́lọ̀ wíta náà mi wí ni àmúnitì ẹ̀ tọ́fẹ́ sí kí ni ìfẹ́nu ìfẹ́nu ìjọ kan mò ń wo wá sí àfa àkàbáyé tó tẹlifíṣàn àfa yẹn wá yanjú ọ̀rọ̀ ọ̀rùn gbọ̀n ọwọ́ ni kọ́ ọmọ akéwù mo bá wọn ka tira ọmọ akéwù ń ka tira yẹn fún ìwà ń tu ìtọ́ ọmọ akéwù ń ka yẹn ó ń tu fún mùsùlùmí wọ́n ti wá kadé wọlé wípé ọmọ akéwù wá kà pé wà á mọ alikulihiya àfa wa ni ẹ wá rí ìmọ̀ fanu gan àfa àtúbẹ̀ ọmọ kí wá kà pé faharama ulimalikiyatu wal hanabila àfa wa ni ọ̀ya kà síwájú. torí pé àfọwọ́ yẹn náà ọ̀fàrùngbẹ̀ àfọwọ́ yẹn ṣe kíni ọ̀fàrùngbẹ̀ ìgbà tó ma kí wá kàdé bi fáharama wuli maliki yatu wal anabila wípé ìmáàmù maliki o àtàwọn tó tẹ̀lé maliki àti anbali àtàwọn tó tẹ̀lé wọn wọ́n sọ pé haram ni kí mùsùlùmí ọ̀fàrùn gbà kọ̀ wá tu ọ wá ní kọ́ ma kí wọ́n kà síwájú. kò yẹ yíyẹ yẹn torí kọ́rọ̀ yẹn ṣe ni irú eléyìí o kí ni n ṣe ìfẹ́ nínú ìfẹ́ nínú ló lì díẹ̀ débi bídíà afa mi ìyàwó rẹ̀ jata ìwọ ṣòkòtò lójú ogbógun ti jáàbù lọ́wọ́ ni no ìjábọ̀ sínú ẹ̀sìn ẹ̀gbá ìyàwó yẹn ni ẹ̀gbọ́n yẹn ni bó wọ́n wí yóò wá tu kò ní rí tu yóò wá ní òun ọ̀sán gbà eléyìí ò ní sè oyè amákíní dààmú rẹ ìfẹ́ nu àbá kan ṣe wá àtijọ́ kan ọ̀nà àdìsítẹ́ wí yẹn mo rò pé wọ́n takò àwọn kan takò nígbà wọn wá takò ọwọ́ fẹ́ fèsì lórí ìtakò yẹn ọwọ́ ni hẹ́n àdìsítẹ́ wí yẹn mo ti lọ kà mo àdìsí yẹn dẹ̀ lálàáfíà ọ̀làlàáfíà ṣùgbọ́n mi ò gbà mọ́lá lọ́wọ́ àti ní tọ́ọ̀ àwọn baba ní àdíyèsí náà àwọn ti lọ́ọ́ ká àwọn sì rí àwọn baba wọn làwọn ọgbà àwọn baba wọn àgbà náà lù kí lẹ́sẹ̀ àwọn baba ọgbà kí lẹ́sẹ̀ ẹni baba ọgbà nínú ẹ dákun kí làwọn tọ̀hún náà wà á sí ń tòótọ́. irú eléyìí ni wọ́n ń pè ní kíni ìtẹ̀lé ìfẹ́nu irú àwọn yẹn sìn onímọ̀ ni wọ́n wọ́n dẹ̀ máa kí lọ́wọ́ sọ kí lànàbì sọ àmọ́ ní òjò ṣe kíni ó dẹ̀ yé àmọ́ ní òjò ṣe kíni kò jọ gbà torí ń kò ọba ọ̀sọ̀rọ̀ parí wọn ọba mi أفرأيت التي أفرأيت الذي اتخذ أفرأيت من اتخذ إلهه هواه وأضل الله على علم وختم على سمعه وقلبه وجعل على بصره غشاوة فمن يهديه من بعد الله الله ني يوا النبي Afaraita, orí ni àbó mani mọ̀nì tákàdà ìlà àwù àwà àwù ẹni tó ṣe pé ìfẹ́ ẹnu rẹ̀ ló mú lọ́lọ́run tí ń sìn ìfẹ́ ẹnu rẹ̀ lọ́lọ́run ọba tó ṣe tí ń ṣe tí ń sìn ìfẹ́ ẹnu ẹ̀ ní sìn wà á dọ́là lọ́wọ́ àlà ìlìmì ọlọ́run wá sọ́nù lérí ìmọ̀tọ́mọ̀ ọlọ́run ló ma rẹ̀ ó fi sọ́nù ìmọ̀tọ́mọ̀ ọlọ́run ló ní irinṣẹ́ fún láti fi ṣe kíni láti fi sọ́nù wà kátàmẹ́ àlà sàmì etí rẹ̀ tún di kò sí tọ́lọ̀ fẹ́ mi tọ́ fẹ́ gbọ́ wàjà àlà àlà àbásọ̀rọ̀ yìí kì í ṣàwàtà ọlọ́run tó wàá fi gàgá sí lójú fáwọn ìyá àdìyí yìí mi bá dé lọ bọ́lá wọn bá ti fọ̀nà má ta ní ọ̀fọ̀nà má irú àwọn yẹn ọlọ́run fi ránṣẹ́ àdánwò lérí ilẹ̀ ni o torí wọn lérò lẹ́yìn o bàbá ó àmọ́ lérò lẹ́yìn ó ń ìmọ̀ ṣe kí ìlérò lẹ́yìn ẹni ọlọ́run bá ti sọnù kọ́sẹ́ni tí ó fi mọ̀nà ìran kan làwọn eléyìí náà àyèmàkà kí n ṣe wọn o kí ni n ṣe ó di mélòó jàmá nínú nǹkan mélòó ẹlẹ́kẹta ẹlòmíì ń ṣe bídíà àmọ́ ní ń gbé ṣe bídíà ni pé àníṣe báwọn bàbá ti ń ṣe nù àwọn ò lè dè àwọn bàbá rú o ètò àwọn àgbàlagbà mọ́sálásí mi ń bẹ ẹ bá ti sálámà rán tí bá fẹ́ ṣe ká mọ̀ pé ẹ kọ́dí kọ́ ọmọ ti sọ́lá tó kọ́dí kọ́ ọmọ ti sọ́lá Allahu akbar Allahu akbar la ilaha illallah wònyẹ́mọ́ ni la ilaha illallah muhammadu rasulillah sallallahu alayhi wa sallam. ẹ máa ń ṣe àbí kọlẹ́rì tàbá ní kẹlẹ́bí máa ṣe mọ́ ẹlòmíràn ni a bá a ti bá táwọn bàbá ń ntí ń gẹ́lòmí ṣe bí díànù bí nígbà lómi ṣe bí díànù pé a ní tẹ́ ń ṣe yí ọ̀bẹ sí mi ó ní kíni sẹ́lá àwọn bàbá ọmọ kéwu bàtà àwọn abájá ń ṣe nu ẹ dákun mo fẹ́ bí ọ léèrè bàbá wo gan ni bàbá nú ẹ̀sìn sáà nẹ́bí bàbá àgbà ni àgbàbà rẹ pé yan ọ̀dàgbà nú ẹ̀sìn yìí bàbá rẹ lè sàgbà bákàrè bàbá rẹ lè sàgbà ọmọrù àfáàyàn ò lè sàgbà àlìbùrà bí tọ́ níbí àgbà àfáàyàn kò lè tó Usman ibùnú àfáàn bàbá wo gan lọ́wọ́ ń ọba àlekè ọlá ní wáyé dákì làlàhùn tí a bá sọ fún wa pé ìtẹ́bi uma ansalallah ẹ tẹ̀lé ntọ́lọ́ nsọ kalẹ̀ kọ́ọ́lù wọn ò fèsì wọn ò ní bali na tẹ́bi uma alifẹ́yìnà aleyhi aba ana ní táwọn baba ti wá ń ṣe làwọn fẹ́ ṣe o nínú ní gbẹ̀yàn ṣe bídíà kó níbi baba ti ń ṣe lò wọ́n máa ṣe àwọn baba tẹ́lẹ̀ ń wí yẹn ọ̀pọ̀lọpọ̀ wọn ẹni rẹ ni wọ́n àwọn baba tó bí àwọn àfa ni wọ́n ṣé àwọn baba yẹn sàfà ni wọ́n ń pé ọlọ́run rẹ bídíà ọlọ́run gbé súnà àwọn abáyé ń sàdúrà àdúrà wọn sì gbà àdúrà wọn ọ̀gbà làwọn jà fà ìgbà ọlọ́run fẹ́ gbé súnà kálọ́ sàwọ́dà fà ọlọ́run gbàdúrà bàbá yẹn lórí wa ni tí wọ́n ní lọ́ńdà kún mọ́sá rẹ bídí àṣetá nílẹ̀ ọlọ́run gbé súnà báwọn àfáà súnà ọ̀bá wa jáde súnà nẹ́bí ó sì ga àdúrà bàbá yẹn gbà làwọn àfáà súnà fi jáde àdúrà wa gbà tán ìwọ tún wá ń takàdúà ìtakàdúà ní kọ́mọ́gbé bẹ́ẹ̀ láàmà ṣe àwọn àbájá ń bẹ lọ́hùn kí bídí àtàwọn ń ṣe ọ wọlẹ̀ kí súnà nẹ́bí ó ṣe kí ni kọ́ga ọlọ́run ti gbọ́n àbá súnà dé ìwọ tún wá níbi táwọn bàbá jòkó sí ló jòkó sí àwọn bàbá nǹkan àdúrà wọn ń takò ọ́ bí ẹ bá ṣe pé wò ní làákàyè bí ẹ bá ṣe pé lára àti bínú ti ń dààmú rẹ ẹ bá àwọn alákọ̀wé lójòkó yìí ẹnìkan ṣe mẹ́díkù ní lásù nígbà wá parí lásù ó lọ ṣe mástà ní London nígbà ó lọ ṣe mástà ní London ó wá kó lọ ó lọ PhD nígbà wà parí péjì lamẹ́ríkà ó wá yunifásitì kan bí wà gba pòfẹ́sọ̀ ó wá dé nàìjíríà padà sẹ́yìn wọn tó sí ní àbíwájú wọn mọ̀ létí pé tó sí ní láti ìlú èbó nǹkan wà fi kọ́ àwọn ará ilé bẹ́ẹ̀ nìkan bá lọ sàwùdí tó bá dé ẹwà gbógun tì í sẹ́yìn ẹ̀rí lẹ́yìn ẹ mọ̀ pé sáwùdí lọ lọ èyí tó la amẹ́ríkà yìí àwọn alákọ̀wé ọ̀bàjá èyí ọlọ London tó dé wọ́n fi sípò tó dáa ni èyí tó lọ Germany tó lọ kẹ́kọ̀ọ́ wọ́n wọ́n bíìsì tó dáa fún eléyìí wá lọ sàwùdí ọwọ́ adé ẹ wá ní kò síbi tí ó ti lò mọ́ eléyìí ibú nìyí ẹ̀sìn gan lẹ̀ ń gbógun ti ibi ẹ̀sìn ti wá mákàmàdínà ni bẹ́ẹ̀ náà bẹ́ẹ̀ kọ́ bẹ́ẹ̀ nìkan bá lọ kéwú bẹ̀ ń tó bá dé ó yẹ ká béèrè ní pé dàkún bó wọn ń ṣe ní. tọ́lá àwọn ará abẹ́wọ̀n lẹ̀sìn wà lọ́dọ̀ wọn ibẹ̀ ń Kaaba wà ibẹ̀ ń sàrí ànábì wà ibẹ̀ lẹ́tí lọ sáájì ibẹ̀ lẹ́tí lọ sẹ́wọ́n mọ́ra bẹ́ẹ̀ yẹn bá lọ kẹ́kọ̀ọ́ bẹ̀ ń tó bá dé ó yẹ àwọn bàbá rẹ jẹ́ umaru àwọn bàbá rẹ jẹ́ usman ibùdó àfáàní ìdí ń sàwọn eléyìí bí bàbá ti ṣe láàmú ṣe kíni èyàn ò lè tẹ̀lé bàbá kọ́ wà lìjẹ́ náà ọlọ́run èyàn tẹ̀lé ànábì ni ó di mélòó jẹ́mọ́ ẹlẹ́kẹ̀ẹ́ni ìdí ń gbé yẹn ṣe bídíà òun ni kéèyàn máa kọ́pì àwọn kèfèrí kí ni mo pé jẹ́mọ́ irú ẹ̀ ní ká fẹ́ ṣàdúrà ká ṣe kíni ká nàró irú ẹ̀ ní ká fẹ́ ṣèyàwó ká máa lọ wọ gáwùn táwọn kírísítẹ́nì ń wọ̀ ọmọ rẹ fẹ́ ṣe ìyàwó ọwọ́ lọ́rẹ́ ti gáhùn fún o ní ẹni tó bá fẹ́ ṣe márẹ́jì gáhùn tí a máa lò nù èyí ò lànà bìbí lélẹ̀ fún ṣe gáhùn ànábì nù àbí ṣe gáhùn ànábì nù ẹ fẹ́ ṣe pati ẹ ẹ ẹ wá ní tọ̀ a fẹ́ sòkó ẹ wá lọ gbélére ṣe bá ànábì sòkó wa bá ti àti yá tiẹ̀ nu abakari ṣe bó tètè yẹn nu bí tètè yẹn kò sí ní tó lídìí yín débi irú bídí àbáwọn àtàwọn ṣe búbá wọn ẹ ń kọ́ bí kèfèrí kèfèrí ni máa ń sòkú kèfèrí ni máa ń kọ́ òkú kèfèrí ni máa ń sejọ́ mẹ́jọ kèfèrí ni sogójì ọjọ́ kèfèrí ni sọdún kan kèfèrí ni yẹ́yí òkú padà gbogbo orú àwọn báwọn ìkọ́bí kèfèrí ló lídìí yín débẹ̀ ó yẹ kẹ́ bí àwọn àfẹ́sìn léèrè nígbẹ́ tó kó bá kú bò láṣẹ wọ́n sọ fún ọ pé lọ́ọ́ kọ́ mọ́sálásí tí a bá ti ń kírun bẹ́ẹ̀ ọlọ́wọ́n máa kẹ́ wa bá rẹ lọ́ọ́ kọ́ mọ́sálásí fún ìyá rẹ bí a bá ti ń kírun ọlọ́wọ́n máa kẹ́ ìyá rẹ lọ́ọ́ gbẹ́ kànga tí a bá ti mú mi ọlọ́wọ́n máa kẹ́ wa máa kẹ́ ìyá rẹ ṣé inú ìṣẹ̀lẹ̀ ọlọ́ọ̀lẹ́ ti ní kẹ́ máa lọ́sọ̀ kú kẹ́ máa pelére èyí òun tó lídì yín débẹ̀ kí kọ́pì ìtàmọ̀ pé anabiwa Muhammad ó ti sọ fún wa ó ní látẹ̀ tẹ́bi àná súnana man kana qablakum tó bá yá ẹ̀yin mùsùlùmí ẹ padà máa tẹ̀lé ìṣesí àwọn ẹlẹ́sìn tó ṣáájú yín àwọn àwọn àwọn àwọn sábẹ́ abẹ́rẹ́ pé aliyahudu wa nasara ṣe yahudu anabi ni tatuwa ni anabi tuntun bomi pé ẹ padà máa tẹ̀lé lánàá wọn ṣibura nbí ṣiburin tí a bá gbọ́wọ́ bá yẹ gbọ́wọ́ zira nbí zira tí a bá gbẹ̀kúgba gbẹ̀kúgba ata ìlà dàkàlù yóòwòrán dọ̀bẹ̀ débi pé tí a bá wọnú kòtò agilinti báyìí làdàkàlì tùmù ẹ̀yin ló sì tẹ̀lé wọn bẹ́ẹ̀ lónìí nísìn gbogbo òṣèṣì wálẹ̀ yorùbá ìṣèṣì kírísítẹ́nì ni ìṣèṣì kírísítẹ́nì ni ló fi jẹ́ pé tíyẹn bá rí àkójọ mùsùlùmí yorùbá gbà mí kàyàtọ̀ àkójọ sọ́ọ̀sì kàyàtọ̀ àkójọ sọ́ọ̀sì kò ọkùnrin ò múra bó ti yóò múra obìnrin ní ò múra bó ti yóò múra ẹ kàn rí i pé wọ́n ta ń ṣe ìsìláàmù yẹn bálabàlá nítorí bí eléyìí kíkọ́ bí àwọn ẹlẹ́sìn mi ni mo parí eléyìí náà onítọ́bí kí mélòó ti mọ rán ó di mélòó ẹlẹ́ẹ̀karùn òun wá ní tá bá wá ró ní bídíà bó o láti fẹ́ díìlì pẹ̀lú ẹ̀ ẹ jẹ́ nsòdodo fún yín gbogbo ẹni bá jẹ́ mùsùlùmí gidi kò ní fẹsẹ̀ báyàn ṣeré kí mo rí òní ṣe torí ọlọ́run ọ̀dá ọ fún kankan ẹ̀sìn lọ́dọ̀ ọdún ó ní wàá má khalaqtul jinna wal insa illa àtàlìjẹ̀nú àtẹ̀yàn torí kí wọn ó lè sinmi mo fi dá wọn ìtọ́ wáyé wá ṣe ẹ̀sìn ni àwàdà òde bíi ẹ̀sìn sórí tó wá tẹ́lẹ̀ ní ṣe bídíà ó pèsè àkíyèsí ni o kí wọ́n ṣe ó níyọ̀ǹda rẹ o kódà ìwọ tó yọ bá sàfà tí wọn bá ti dá kankan lẹ mọ́ṣáláṣí ó béèrè pé ìmáàmù ẹ dákun kílẹ̀ rí yín pẹ̀lú ntẹ́ ní ká máa ẹ fi bí tọ́lọ̀ ti sọ hàn ẹ fi bí ànábì ti ẹ ké fún wa kárí tí wọ́n bá wá mẹ́rin wá ọ tẹ̀lé wọn tí wọ́n bá mẹ́rin wá ò ní jó ṣeéṣe o ọ sọ fún wọn ni pé eléyìí ẹsẹsìn ẹjẹ àṣẹsìn bá nẹbi ti gbé ẹsìn wá kò bẹ́ẹ̀ lọ ẹ wo àwọn tó dáa wá lọ ìjọ kan àfàwà ah. mo rò pé Abu ni òun kọ́ Abu Musa al-Ashari ọfẹ lọ́dọ̀ àfa wa abdullahi ibn Mas'ud ìwà ń kọjá lọ ọwọ masalasi Abu Musa al-Ash'ari sàbí anabi ni abdullahi ibn Mas'ud sàbí anabi ni Abu Musa al-Ash'ari ìwà ọfẹ lọ bá abdullahi ibn Mas'ud nílé ń masalasi ọwọ aláwọ èèyàn kẹtọ masalasi nígbà wọn kọjọ wọn wá rọgbà kára wọn báyìí ẹnìkan wà nàró láàrin wọn yóò wá sọ fún wa pé subhanallah ọba ọgọ́rùn-ún wọn ti bó kuta ọlọ́dẹ wọn ni subhanallah subhanallah subhanallah subhanallah ẹ máa kọ́ ilé yóò tún ní alihamudulilayi ọgọ́rùn-ún ó tún ní alihamudulilayi alihamudulilayi yóò tún ní asagafurula ọgọ́rùn-ún asagafurula asagafurula asagafurula ìwà ń pè fún wọn wọn ń ṣe Abu Musa wọn ń ṣe kí ni wọn gbàtó wọn títí omufu ọwọdele wọn yẹda kun ẹ abdulayi bọlọmọ bọlọmọ sọ dida wọn ni abu abdulrahman ke jáde abu abdulrahman ni wọn pe wọn ni ke jáde olóhùn ni tó ń bá wa ni gbàtí abdulayi bọlọmọ sọ di jáde ó ní abdulayi bọlọmọ sọ di mọ kisa kan lónìí ń bọ mọ́sálásí mọlá wọn kan tí wọn ń ṣe báyà báyà báyìí abdulayi bọlọmọ sọ di ní kilo sẹsí ó ní wọlé afa wa ní mandi sẹsí àbí kí n rí ọ ẹ jòkó lẹ ó ní wọlé afa wa ní mandi sẹsí àbí rí ọ nígbà ọya abúlé ibùdó masudi lọ́ba ní ìsolọ́ nígbà wọn dọ̀ wọn bá bá wọ̀nyẹn wọ̀nyí tí wọ́n ń ṣe bí wọ́n ti ń ṣe yìí náà abúlé ibùdó masudi ní kílẹ̀ ìdánwò yìí wọ́n làwọn ń ṣe asakafu ah, láàní àwọn ń ṣe subahana láàyè ni wọ́n ń ṣe aláwù ni ah, abúlé ibùdó masudi ní lẹ́wà kójọpọ̀ lẹ́ ń ṣe àwọn ah, làwọn fi ń wáyọnu ọlọ́run ọba ni iṣẹ́ rẹ̀ làwọn ń ṣe lẹ́ẹ̀tún wá ń kà pẹ̀lú ń kà wọ́n ní sẹ́ àníyàn àwọn eléyìí iṣẹ́ yìí masudi ní ọyẹ bẹ́ẹ̀ ti ń ṣe yìí ká nàbì ń ṣe asakaburu láàyè àwa ti ń ṣe láyé ànẹ́bì kẹ́yìn yìí tó dé subahana láyè à ń ṣe kẹ́yìn tó dé alihamudulilayi à ń ṣe kẹ́yìn ọ̀nà tẹ́ ń gbà ṣe yìí ká ń gbà ṣe láyé ànẹ́bì o kálukú ń gbélé ṣe tiẹ̀ kálukú ń lọ mọ́ṣáláṣí lè ṣe tiẹ̀ àmọ́ kójọpọ̀ ṣe mọ́mọ́dínà ó ní imam imam nínà ó ní mo fẹ́ lọ ṣe umura mo wá fẹ́ gbé ara mi tèmi láti Madina. mọ́ọ̀nì kiri ó níbi tá à ń ti ń gbè ń ti kíní ju fẹ́ tètè máa gba ládá láti lé mọ́ mọ́ọ̀nì aharim mìnà àyètò aharama rasulullah lọ́ọ̀lẹ̀ égbé umura rẹ ara mi rẹ níbi tá à ń kíní tó ti gbé tiẹ̀ ah, ọkùnrin wọn ní àní mo fẹ́ kí ládá ni ládá wo lọ fẹ́ gbà níbi tá à ìyá èyí jẹ́ yóò ṣe bídíà ni mo fi ní bò láti bó bídíà lò bẹ́ẹ̀ yẹn bá ti bẹ̀rẹ̀ bídíà ẹ̀ pè sákèsì pé ọlọ́njẹ́ mi yóò gùn ní tẹ̀ ń ṣe yìí kílẹ̀ rí rẹ̀ tọ́ba ló wọ̀ lẹ́rìí pẹ̀lú ẹ̀ lẹ́rìí ẹ̀jẹ̀ ẹ̀ mọ̀jà ṣe mọ̀ o tọ́ba wa pé tí ọba wa gbà tí bá ń ṣe lọ ó kù sọ́rọ̀ òun àti bídíà rẹ̀ tí ń ṣe bá àti bó bídíà lò nù ni àwọn bídíà wo lọ́wọ́ à ń ṣe láwùjọ tá à ń ṣe láwùjọ ẹ bídíà pọ̀ tá à ń ṣe láwùjọ mo ti fẹnu kan àwọn nǹkan kan ń bẹ nínú bídíà tó láwùjọ inú ẹ̀ ní ká kó jọ ká máa ṣe mólúdí ànábì ara bídíà ni nínú bídíà tó wà láwùjọ òun ni ká lọ bí sàárè ká máa lọ bẹ òkú sàárè pé kó wá bí abùkátà wa bí àwọn tí wọ́n lọ bẹ ṣéwù sàárè tí wọ́n ń bẹ sàárè àwọn kọ́lẹ̀ ní tọ́lọ mọ̀dínà tọ́lọ bẹ ànábì níjàlá bí mọ̀dínà tí ń pè wà ànábì ọ̀rọ̀ mi dọ́wọ́ rẹ o ìwà ànábì bá ń bí abùkátà mi o sàárè rẹ rẹ o ìdí sàárè rẹ mojoko yo bẹ́ẹ̀ lẹni tí ń pè ni ọwọ́ sí sẹ́ẹ̀rì nígbà míì náà ká máa dá ẹ̀sìn ilẹ̀ fáwọn èèyàn bíi rákà méjì tí mo sọ lẹ́ẹ̀kan bíi rákà kan lọ́dún ara bídíà ni tọ́lọ́wọ́n bò ṣe kínní tí ò lọ́wọ́ sí bákan náà ká máa kó àwọn èèyàn jọ ká ní ọ̀yá ẹ máa wá ṣàdúrà kí àdúrà tẹ́ ẹ ṣe yìí àti sàárà tẹ́ ẹ jẹ yìí ẹ jẹ sàárà ẹ ṣàdúrà ẹ dáná ẹ ràmàlà níbi ilé olóòkú ara bídíà ni tọ́lọ́wọ́n bò ní ọwọ́ sí àwọn nǹkan mí náà ń bẹ tá à ń ṣe lábẹ́sẹ̀rí ọlọ́run tọ́lọ́wọ́n bò lọ́wọ́ sí díẹ̀ nínú bídíà tí mo fẹ́ sọ àsìkò ti lọ òjò tún fẹ́ rọ̀ wa sallallahu ala sayyidina muhammad wa ala alihi wa sahabihi wa sallama taslima wa salamu alaykum wa rahmatulahi ta'ala wa barakatuh. wa aleykum salaam wa rahmatulahi wa barakatuh.